بيده الخير يحيي ويميت وهو حي لا يموت واشهد ان نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته ní òní tí í ṣe ọjọ́ kẹtàdínlógún nínú oṣù Jumada al-Ula hijira fourteen thirty nine eléyìí tó ṣe déédéé ọjọ́ kẹta nínú oṣù February two thousand and eighteen. ní mọ́ṣáláṣí ìlú Ògbómọ̀ṣọ́ níbí báyìí nínú ètò wa hudan wa níbi tá a ti wa lónìí nípa rújìyà eléyìí tí ń bẹ fún azina kọlọńkọlá ẹ̀mí pẹ̀lú rẹ níbi ìwà burúkú yìí ó ṣeéṣe kí èèyàn máa rò pé kí wọ́n á ní àǹfààní ká ma irú ìjìyà tí ń bẹ fún ẹ̀ṣẹ̀ kan ní ẹ̀ṣẹ̀ tó so yìí pé ash-shari'atu al ń ló kà kún ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n under constitution tí wọ́n ń lò láwọn lórí lágbọ́n abidá wọn gbé àwọn ọ̀ka kún ẹsẹ̀ bàbá wa ma ìyà tí ń bẹ fún ọ̀ǹdọ̀ òfin tọ́lọ́n eléyìí tí wọ́n lò lé wa lórí ní agbọn abidá wa ń gbé lókè pẹ́ńbé ní aláǹfààní tí irú màá bẹ́ẹ̀ fẹ́ bí fún wa. alhamdulilayi àǹfààní tó wà ń bẹ pọ̀ púpọ̀ àǹfààní alákọ̀ọ́kọ́ òun náà ní pé ńgbà tá a bá ti ma ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀ tá a sì máa rú ìyà tọ́lọ̀ ẹlẹ́dàá wa pèsè kalẹ̀ di ẹni tó bá ṣerú ẹ̀ṣẹ̀ yẹn tá a sì máa dájú pé ẹ̀ṣẹ̀ ìgboro jáì kò sì síbà lè fi rú tí ń bẹ fúnrú ẹ̀ṣẹ̀ yìí jẹni tó bá ṣerú ẹ̀ lábẹ́ pààlòfin ṣẹ̀ríà ajẹ́ pé gbogbo wa bẹ̀rẹ̀ sí ní sánà báwo lòfin ṣẹ̀ríà ó sì máa jẹ́ lílò láàrin wa àǹfààní alákọ̀ọ́kọ́ nù nítorí pé kò sí ẹni tí irú rẹ̀ ó ṣẹlẹ̀ sí tínú rẹ̀ ó dùn wọn ò lè bá ìyàwó rẹ̀ ṣe zina kínú rẹ̀ ó dùn wọn ò lè bá ìyá rẹ̀ ṣe zina kó yọ́nú sí ẹnìkan ò lè bá ọmọ rẹ̀ ṣe zina kọ́ ọlọ́tí ọlọ́run ẹ̀gbọ́n àbábúrò ìyá àbí bàbá rẹ ẹnìkan ò ní bá wọn ṣe zina kọ́ ọ lọ fọwọ́ sí i bọ́lá wọn bá ti ṣe dá gbogbo èèyàn nu wọn kórìíra àbàjẹ́ wọn kórìíra ara nù tó ń ti pé kìí ṣe gbogbo ẹni tó kórìíra àbàjẹ́ kórìíra ara nù ló máa ń jìnnà sí bàjẹ́ àti ra nù kọ́lá wọn bá kọ́ ràn wá lọ́wọ́ láti lè kóra wá ń jìnnà sí àwọn àwa pálapàla. Pala àwọn àwa rádaràda àǹfààní mi wọn náà ní pé tá a bá rí irú ìyà tọ́lọ́wọ́n bá ní kí wọ́n fi jẹni tó ṣerú ẹ̀ṣẹ̀ yìí báwo ni ìyà yìí ti ṣe tóbi tó báwo ló ti ṣe bàyàn lẹ́rù tó tonti wípé ibi tí ẹ̀ ń gbé wọn yìí lòfin ṣẹ̀ríyà níbẹ̀ ẹ̀rù ọlọ́run ọba ba gbogbo èèyàn eléyìí ó mú kó ní kálukú lè kóra rẹ̀ níjànú láti jìnnà sí ẹ̀ṣẹ̀ yìí báyìí àǹfààní mi òun náà ni wípé èèyàn mọ̀ ìpè tí mo bá ṣe é káti ẹ̀ pé wọn ò fìyà yìí jẹ mí ní ilé ayé ń bì látàrí pé wọn ò lo òfin ṣẹ̀ríà níbi tí mò ń gbé ń lè mú jẹ lọ́dọ̀ Ọlọ́run tó bá di lọ́la gbẹ̀ndàlùkìyàm nítorí pé ó ti wá nínú hadithi Ubadah ibn samit radiyallahu anhu eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ tó gún régé bí anabi sallallahu alayhi wa sallam ó sọ nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá eléyìí tọ́lọ́run ọba ti dá irú ìyà tí wọ́n fi jẹni tó bá ṣerú rẹ̀ tó ti dá wí tó sì dá yà sọ́tọ̀ anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹnikẹ́ni tó bá ṣe ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ yìí bí kéèyàn ṣe zina bí kéèyàn mutí bíi kéèyàn parọ́ zinamaya àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ téèyàn bá fi lè wá jìyà rẹ̀ láyé ń bì irú ìyàtọ̀ lọ ní kó fi jẹni tó bá sẹ́rù rẹ̀ téèyàn jẹ láyé ń bì fahuwa kaffaratu lah ìyàtọ̀ jẹ yẹn yọ jẹ ìpèsè rẹ fún ọ lórí ẹ̀ṣẹ̀ yùn láyé ń bì ó ti parí nu wọn ò ní bí ọlẹ́rì máa ń jọ gbẹ̀ndà kìyàm ṣùgbọ́n ẹni tí ó bá sí ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ tọ́lọ̀ ti sọrú ìyà tí wọ́n fi jẹni tó bá ṣerú ẹ̀ tí ò wá jìyà rẹ̀ láyé ń bí tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ alqiyama fa huwa tahta al-mashi'a yọ máa bẹ lábẹ́ bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́. in sha'a afa anhu wa in tó bá wọ Ọlọ́run lè sàmójúkúrò fún tó bá sì wọ Ọlọ́run lè fìyà jẹ garanti wo lọ wá ní bí Ọlọ́run ọgbọ́ forí jìn nígbà tó múra sísì náà kankan kan láyé ń bì tọkàn fi ti pé wọn ò ní fìyà rẹ̀ jẹ ọ́ níbi tó ń gbé tó fi ṣèkẹ́wọ́ tó wá ní garanti pé tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà ọbẹ̀ nínú àwọn ẹni tó ṣe pé yóò wu ọlọ́run láti ṣàforíjìn fún wa láti ṣàmójúkúrò fún wa ò ní sínú ẹni tí wọ́n fìyà rẹ̀ jẹbi torí ẹ̀ ló ṣe jẹ́ pé ẹ̀zínà ẹ̀ṣẹ̀ ńlá ni o kẹbí rọtùnmínà kẹbẹ́ ẹ̀rí pé nígbà tó lọ́wọ́ bá fẹ́ kọ́ fún wa ó ní wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila wala taqrabu zina àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní kò sí ọ̀nà téèyàn lè fi kọ́ nǹkan ní ọ̀nà tó ní agbára láti fi fi aburú nǹkan hàn tó tó ọ̀nà tó lọ́n fi bá wa sọ̀rọ̀ ń bì pé wala taqrabu zina ẹ ò gbọ́dọ̀ súnmọ́ zina torí pé kò sọ pé ẹ má ṣe zina tí wọn bá sọ yìí pé o gbọ́dọ̀ jí ẹran yìí jẹ kò tó ká pé o gbọ́dọ̀ súnmọ́ sàsùn yìí o gbọ́dọ̀ jí ẹran yìí jẹ kò tó ká pé o gbọ́dọ̀ súnmọ́ sàsùn yìí tọmọ bá kúndùn ká jí ẹran jẹ tí wọn sọ pé mo ti ka iye ẹran tó wà nù sàsùn ẹran yìí o gbọ́dọ̀ dín kan o bẹ́ẹ̀ ni kan bá fi lè jí nǹkan kan mú bẹ́ẹ̀ àjẹ́ pé yọgbà ọmọ ilé méje ẹran jẹ ṣùgbọ́n yóò dé di ìsásùn yóò sí ìsásùn wò yóò wá ka iye ẹran tó wà ń bẹ̀ ṣé ẹ kà pé abẹ́ síkà kọ́lọ́njọ́ jẹ́ pé ẹ gbàtẹ́yìn sọ pé ẹran mẹ́jọ ló wà ń bẹ̀ pé mẹ́sàn-án tẹ̀wọ́n kó tó bá pé mẹ́sàn-án òun ó mú kan bẹ́ẹ̀. torí pé èèyàn sọ pé ọ̀gbọ́dọ̀ súnmọ́ ta sùn ọ̀gbọ́dọ̀ jí ẹran jẹ ni sọ ọmọ instruction eléyìí tẹ fún nípa pé kò fẹ́ jí ẹran jẹ àyàfi tó bá lé sí iye tẹ̀ kà ọwọ́ àti torí rẹ̀ ó ti sàsùn ó wò wò ó ní sí ẹran kò sí nínú àwọn ẹran yìí tó ti pọ̀ pẹ̀ka téèyàn lè gé méjì fi náà. ẹnu kó wọn mú agbọn bí tó ti pẹ́ ká ni ẹ bá sì dé tẹ ẹ bá kà ń kọ́ mẹ́jọ náà lẹ́ẹ̀bá tó bá fẹ́ hàn lójú rẹ̀ pé wọ́n ti ya nǹkan kó ń bì ẹnu kó tún yí mọ́bẹ̀ ni so ẹ̀yin náà ò ní tètè dáàmà kódà bí kẹ́ sọ yìí pé bẹ́ẹ̀ni kan bá súnmọ́ sàásùn yìí wọ́n mọ̀ ẹnì kan gbọ́dọ̀ súnmọ́ sàásùn yìí ẹ̀rì pọ̀ mọ́ ta kété sí sàásùn yìí torí ẹ̀kọ́ lọ́wọ́ bá kọ́kọ́ wa lédè máa sọ. So torí pé lọ́pọ̀lọpọ̀ èdè táwọn fi ń bá ọmọ wa sọ̀rọ̀ ló máa ń jẹ́ kọ́ ọmọ da ló sì máa ń tún bọ ọmọ jẹ́ ń gbà mí nítorí tẹ bá pèdè ẹnìkan ọ̀gbọ́dọ̀ jí ẹran jẹ fọ́ọ̀mà kò tó kẹ́ ẹ sọ pé ẹnìkan ọ̀gbọ́dọ̀ dédì ìsásùn yìí torí ẹnìkan ọ̀gbọ́dọ̀ dédì ìsásùn yìí tẹ bá fi lè gbé ìsásùn sí òkè nínú kọ́bọ̀d ń sàlẹ̀ kọ́bọ̀d tẹ mọ̀ pé gbogbo nù ọ̀rọ̀ pẹ́ran dínkù kò dínkù kọ́ là ń sọ níìsì ta lẹni náà tọ́sọ ìsasùn kúrò láyé rẹ̀ sísàlẹ̀ ẹ rí i pé bọ́mọ yín bá tó mẹ́ta àwọn méjì wọn sọ pé àwọn ò débẹ̀ o bẹ́ẹ̀ sẹ́ni ká má débẹ̀ àwọn ò débẹ̀ o tòṣìgbẹ́ni tó bá débẹ̀ oní wọn sọ pé àwọn mọ̀kàn sọ́kalẹ̀ ni kìí ṣe ah ok mo sọ pé ẹ gbọ́dọ̀ débẹ̀ mọ̀kàn sọ́kalẹ̀ ni kìí ṣe pé mo mẹ́ran jẹ sẹ́mi pété bá ní ẹnìkan gbọ́dọ̀ jẹ́ nú ẹran yìí lọ́sọ̀ pé mọ̀kàn kún alá ni kìí ṣe pé mo jẹ́ ha torí pé ẹ̀yin náà lẹni ká má jẹ àmọ́ ẹ sọ pé ká má pàlà lọ́lọ́wọ́ bá sọ pé wala taqrabu zina ẹ gbọ́dọ̀ súnmọ́ zina nítorí pé ó dàgẹ́ bí ọ̀rọ̀ anábì Muhammad sallallahu alayhi wa sallam tóní wa inna li kulli malikin hima wa inna hima Allahi maharimu gbogbo lọ́balọ́ba ló máa nílẹ̀ tó yà sọ́tọ̀ fún àwọn ẹran rẹ̀ láti máa jẹ nínú ẹ̀ tí ó sì ní gbà fẹ́ nìkankan nínú àwọn mẹ̀kúnnù rẹ̀ láti dẹran wọbẹ̀. tọ́ ilẹ̀ tó bá wá yà sọ́tọ̀ tẹ́yìn náà máa sọ wípé government reserve land ẹnìkan kan gbọ́dọ̀ dẹran wọbẹ̀. wọ́n wá sọ pé ah gbà tó jẹ́ pé a mẹ́nu aláàbẹ̀ ebi bíbí náà ló ti bẹ̀rẹ̀ ẹ̀yin ẹran tèmi ẹ máa jẹ lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ darí. ah lẹ́ran rẹ bá ń jẹ nítòsí bẹ̀ kí náà padà ṣẹlẹ̀ ẹran rẹ ọ̀ jẹ̀wọ́ bẹ̀ náà lànà sọ pé karaaci yarca xawla lxima yóò ṣekú ayartacafi ọ̀nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ dáradára ni tó ṣe pé ń dára létí ilẹ̀ tó bá yà sọ́tọ̀ fúnra rẹ̀ pé nìkan ọ̀gbọ́dọ̀ dẹran wọ́bẹ̀ sẹ́mi pé tí dáradára bá ń dára létí ilẹ̀ yún ó kú fẹ̀rẹ̀ tí ó dára wọ́bẹ̀ o lè kọ́ńtúrò ara rẹ ṣùgbọ́n o lè kọ́ńtúrò ẹran. ẹran ọwọ bẹ náà ni nítorí wọn ní kẹran ọmọ sí lẹran afẹ sí bẹ́ẹ̀ náà ni ìgbà tó lọ ní ẹ má sùn má kìí ṣe kó sọ pé ẹ má ṣe zìnà torí ká ẹ lè gba jìnà sí tẹfẹtẹfẹ ni torí pé tó bá kàn sọ pé ẹ má ṣe zìnà ó dájú àwọn èèyàn wọn lè máa ní boyfriend girlfriend so wọn làwọn ò ṣe ìgbà tó kàn ṣẹlẹ̀ òkàjú pé àwọn fọ́ kọ́ra àwọn lọ́rùn lọ ṣèbí zina lọ lọ́ọ̀ ní ká mẹ́sì and this is not zina bákan náà ẹlòmíì lè sọ pé tí wàá kọjá abẹ́ yẹn bọ̀ tá a ṣe zina so what is there is that so à ń wò di ara wa à ń sì fọwọ́ ra but a ṣe zina àbí wò di ara wọn bọ́ra wọn wò wọ́n fọwọ́ ra di ara wọn wọ́n kọ́wọ́ bọ́nú di ara wọn tí wọ́n ń pe lẹ́yìn zina nìyí. wa nínú sẹ̀rí àá sọ pé kèsè zina ẹ̀dá ẹ̀ka yẹn ìbọ́lọ̀ ni wàlá tazunu ẹ̀ gbọ́dọ̀ ṣe zina ni sọ́ ọlọ́run ti sọ bí àdúpẹ́ fọlọ́run tọ́lọ̀ sọ ni wàlá taqrabu zina ẹ má súnmọ́ torí pé tẹ ẹ bá súnmọ́ kò sí tàbí ṣùgbọ́n ẹ padà sí náà ni ẹ gbogbo ẹni tó bá ṣe zina rí láyé tí wọn náà bá sì jọ kan nù arántí báwo ni ṣètọ́ni ti bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ ń jọ ebi díẹ̀ díẹ̀ náà ni díẹ̀ díẹ̀ náà ni bíá ọmọbìnrin yìí tẹ̀sí jọ ń sọ̀rọ̀ yìí báyìí kí ló dé tó ń jókòó lọ́ọ̀kan tí wọ́n jókòó lọ́ọ̀kan súnmọ́nà náà àrè sáfàrà súnmọ́ wọn náà bá di pé àga mẹ́ta ní kan ẹ mi gbọ́ ọ̀rọ̀ tó ń sọ dáadáa jẹ́ kí n súnmọ́ ẹ sọ̀rọ̀ yẹn sọ mi gbọ́ lọ́nà bá di pé tọ̀ máa pé ṣètọ́ni ti kẹta wọn tòní di pé no agakun tún yẹ wà láàrin wa ní ọba di no more gap lẹ́yìn rẹ̀ ní ya ah, kíni kíni bẹ́ẹ̀nbẹ́ tó wọn á pé kíní kan tó báwọn ti wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn sún kí jókòó tí ọjà lórí àga yẹn di pé ah bọ̀dá lágbájá ta ni bọ̀dá bọ̀dá ta ni àní jókòó wọ́n fẹ́ sọ mí darúgbó ọ̀sán gan wọ́n bá pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ fọ́ọ̀kan láàmànà kó o bára rẹ̀ ṣeṣe bomubomu kó o fi mọ pàrọ̀ obìnrin ọ̀dà bí tọkùn ìnáwó ọba tún mọ́wọ́ lọ sígínà ti dénú ṣetán à ó burú bàjẹ́ ni yóò ti wá dáná sí ọ lórí báyìí o ti fọ́ọ̀kan la bàbá di pé ẹ bó lọ́mú rẹ̀ tiẹ̀ rí náà rí ọba àmọ́ fọ́ tẹ lọ́mú gbakọ́mú gbọ́ ọba yà lọ́ba ni no kọ́mù nǹkan kọ́ wá fi kan ọ̀fẹ́ fọ́ kọ́mù nǹkan direct lónà ọba máa rí pé ah ó sì ń dùn náà o bí ó bá ṣe pé kò kò ìwà yóò dá àmọ́ ó dùn ẹ́n bọ̀dá àní ọmọ pè mí bọ̀dá má. akramakumullah díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni mo ẹlẹ́dìí ọba wọnú ọgbà wọ́n yẹn wá ṣe zina tí wọ́n parí ẹ̀ kí wọ́n má kábàámà láyé kò sí ẹni náà tọ́mọ́fìlẹ̀ ìgbà tó ń ṣe zina ládùn rẹ̀ mà ìgbádùn ṣẹ́jú méjì náà tọ́mọ́ bá ti lè jáde nu ara wọn báyìí àbámọ̀ bẹ̀rẹ̀ ọkùnrin ọmọ wa wò pé ṣé kò sì jù báyìí náà lọ ní gbogbo orí òun ti ń húṣẹ látàárọ̀ ṣé n tó wọn ti tó ah, wo wọ́n ọmọ yìí ọba tó ń jẹ́ lónà ọmọ yìí pé wọ́n bọ̀ ọdún òfò yìí ọba tó ń jẹ́ ilẹ̀ ìlọ́lọ́ tontori ẹ ọlọ́ọ̀ni ẹ gbọ́dọ̀ súnmọ́ nínú àìsúnmọ́ ẹ ránàbí sallallahu alayhi wa sallam ó ní àwọn ọmọ yín ẹ pa wọ́n láṣẹ kọ́ máa ṣe sọ̀lẹ́ láti ìgbà tí wọ́n bá ti wà lọ́mọ ọdún méje ẹ sì máa nà wọ́n lórí àìṣe sọ̀lẹ́ tí bá ti pọ̀ ọmọ ọdún mẹ́wàá wa farriqu baynahum fil madaji' ẹ wá yí àwọn níbùsùn ọmọkùnrin àti ọmọbìnrin wọn gbọ́dọ̀ máa sùn papọ̀ níbùsùn ọmọkùnrin àti ọmọkùnrin náà ẹ má ti wọn sùn papọ̀ níbùsùn ọmọbìnrin àti ọmọbìnrin náà tó bá ti pọ́dún mẹ́wàá ẹ ya bẹ́ẹ̀dì fún kálukú wọn. ẹ owó òsì bí ọba sówó ẹrẹ ní ìkálukú wọn máa sùn lórí ẹni tí ẹ lọ́tọ̀ọ̀tọ̀ níbi tí wọn ti ní dìgbọ́n ń jarun pálura wọn torí ní dáǹsá fún náà ni ó tún ṣẹlẹ̀ ẹni náà ti wọ́n òbúrò ẹ wá pálí páálí pọ̀ lọ́dọ̀ àti níta provision ẹ̀tẹ́ páálí fún kálukú kún sùn nítorí kíni wala taqrabu zina ẹ má sùn má zina àǹfààní tó wà nù ọ̀rọ̀ ó pọ̀ gan-an nítorí pé ńgbà tí ẹni méjì tí wọ́n sọkọ àtìyàwó ara wọn tí wọ́n bá jọ sùn lábẹ́ ìbora kan náà tí wọn orí òrògba orí òrùgba tẹ́básì ń wo ohun tí ń ṣẹlẹ̀ nílé ayé lónìí ẹ̀rí pé ń tó bí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ nù dábì rí pé ẹ̀gbọ́n ń bá àbúrò sùn àbúrò ń tẹ́dí ilẹ̀ fẹ́ gbà ọkùnrin ń kìdí bọ ọkùnrin dì obìnrin ń kọ́wọ́ bọ obìnrin dì wàlá hawla wàlá quwwata illa billah ẹ̀wà àtijọ́ táwọn nàbì ti fún wa ní ìta fi sọ́ra wa farriqu baynahum fil madaji' ẹ̀yà wọn mọ́ yín ẹ̀yà bùsùn fún wa kó kálukọ́ wà lọ́tọ̀ọ̀tọ̀. bákan náà ọlọ́run ẹlẹ́dàá wa ẹ̀wù bọ́ọ̀lù wọn bá ti ṣe hàn wá létí lóríṣiríṣi nínú alukur'an àwọn nǹkan tá a sì tí òní jẹ́ zina ọ̀sẹ̀lẹ̀ tí ń túmọ̀ sí pàǹjìnà sí zina. kullil mu'minina yaghuddu min abasarihim wa yahfadhu furujahum sọ fáwọn múmìnì lọ́kùnrin kí wọ́n rẹ ju wọn lẹ̀ kí wọ́n sì ṣọ́ abẹ́ wọn torí pé nínú pàǹtí náà sísè náà nìyẹn tá a bá ti mọ ojú wa ṣọ́ àní máa bẹ wa ṣọ́ torí líǹkì tí ń bẹ láàrin ẹyinjú àtàbẹ́ ó ti ṣe agbára níjù torí tí wọ́n bá ti rí nǹkan kan pàápàá jùlọ nǹkan kan ò sojú ojú rẹ̀ ń ṣiṣẹ́ tó bá ti rí nǹkan kan bí obìnrin bí ẹwà rẹ̀ wàá rí pé straight forward ní signal lọ sábẹ́ rẹ̀ àyàfi ẹnjìyàn àtẹwúrẹ́ bá bu ọ̀jẹ̀ ẹni dágùtà bù jẹ́ oní onímọ̀ kó ń rí nǹkan kan àmẹ́ni tó sì gbádùn ẹ̀rí pé tó bá ti rí nǹkan kan báyìí abẹ́ rẹ̀ ni ó ti kọ́kọ́ mọ̀ ọlọ́ni ẹ ṣọ́ ojú yín o sáà sì ń ṣọ́ ojú wa nínú pàǹtí náà sí zìnnà nìyẹn o sáà ń ṣọ́ ojú wa kò dájú ẹ rí i kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lónìí wọ́n ti bọ́ ọ̀rọ̀ wọn débi wípé àwọn gangan ní máa múra wọn lọ bí táwọn ti rí ìrìkúrì wọ́n máa gbéra wọn lọ bí tí wọ́n ti wòwò kúwò ẹlòmíì ní sè yọ màmá yọ lọ jókòó létí ọ̀nà níbi táwọn obìnrin kò ní sàlùbáríkà tí wọ́n ń rí hòhò tí wọ́n ń gbà kọjá yọ wàá tún gbé ansẹ̀tì rẹ̀ yọ ọmọ kámẹ́rà di wọn bí wọn ti ṣe ń kọjá lọ sẹlẹyìn oníbẹ̀rù ọlọmọbi sẹlẹyìn sá fún òun rí zina ń rọlù ni akramakumullah ẹ rí ẹlòmíì wípé ọmọ ọmọ lọ sí higher institution kìí sọ ọmọ sukùl kìí sọ ọmọ kìí sì sọ So gẹ̀ẹ́sì ṣe non-academic staff nínú sùkúlù ọkàn fẹ́ lọ wọ àwọn ọmọ tí ń rìn òwò ni nígbà tá ayé sì ti dàrú débi pé gbogbo ẹni tó bá ti wá institution náà ọ̀sọ̀rọ̀ rẹ̀ daṣẹ́ wò nù yọ ọmọ wa wọṣọ àdánù tẹ́ pé tí olùkọ́ bá fẹ́ ṣàlàyé nǹkan kan tó ní kìnìyàn pín sọ́nà márùn kò ní mọ̀gbà tí èso di mẹ́wàá ní ọba máa ní ọba máa yí lójú kan náà àwọn ọmọ tó wá máa kékeré ọ̀sẹ̀lẹ̀ ẹ̀yin lẹ́ ń ṣe ẹ̀yin náà lẹ́ ń ṣe ó lè pé nǹkan kan pín sọ́nà márùn-ún yẹ pé méjì lórí sọ ọ̀rọ̀ bá paka sọ ah you mentioned five and you are now giving two the digits of two where are the other three lónìí ah let it be another time kóró yé kásẹ̀tì ti já so bẹ́ẹ̀ lẹ́rọ pọ̀lọpọ̀ yọ agbèrè rẹ̀ lọ sírò ayé ṣùṣàn yọ lọ́ máa wòwò kú o tí mú kojú ọ̀fọ̀ ọlọ́sìn ni wàlá taqrabu az-zina ẹ má sùn má zina bákan náà ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí ansẹ̀tì ansẹ̀tì báyìí ó ti di sábàbí tí ó mú kọ́pọ̀lọpọ̀ wọná rọrùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ efi wà nǹkankan tí ó jẹ́ kó dáa fún láyé tí ó jẹ́ ọ́ dáa fún lálùkìyàmù lásán kọ́ ni dátà ń tètè ń jóná à ṣé ọkàn fẹ́ wá dìsá dìsí wa sọ̀hí àbí ọ̀wà sọ̀hí náà ni dátà wa jóná. àbẹ́ rí bẹ́ẹ̀ tiri gẹ́gà ó sì jóná láàrin ìjọ méjì sẹ́físẹ́fílì láì sádìsì ni wọn ń wá pé wà sọ̀hí àbí wà bá ń fi wá sádìsì wà sọ̀hí tí wọ́n wà sọ̀hí tó sùn kéèyàn tán ó ní lo ìdajì tírí tán. tó ti pa àwọn ọmọ àdánù tó ti kóra wọn sórí íńtánẹ́ẹ̀tì iná lọ fẹ́ wò àwọn ń sẹ́wọ́ sí wọn náà wá sí péjì wọn pé mo fẹ́ wo èwo mo fẹ́ mú ọ̀daràn bẹ́ẹ̀ náà ni ẹ rí i pé lónìí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn iná ìná ń gbéra wọ́n ń múra wọ́n súnmẹ́sì náà bàjẹ́ ni wọ́n ń múra wọ́n súnmẹ́sì náà bàjẹ́ ni tó sọ yìí káwọn ọkùnrin ó tò sọ́tọ̀ káwọn obìnrin ó tò sọ́tọ̀ kí ni ó ṣẹlẹ̀ ẹ gbọ́ táwọn èèyàn ń kùn wáyé why discriminating ha ṣé ọlọ́wọ́ ti discriminate tọ́da àwọn kan lọ́kùnrin tọ́da àwọn kan lóbìnrin ẹ̀dá àwọn tó tẹ̀léra wọn tẹ́nbà wá tó tẹ̀léra wọn ìwọ wa máa wòran la ilaha illallah wọ́n sì máa gán mọ́ra wọn wọ́n sì máa gán mọ́ra wọn nísìnyí tó máa sọ yìí pé identity card tẹ́ fẹ́ gbà yìí àwọn òṣìṣẹ́ méjì ni wọ́n fi lélẹ̀ pẹ́ lọ rẹ́jísítà ọkọ̀ yín lọ́dọ̀ wọn national id card ọ̀kan tí ọkùnrin ọ̀kan tí obìnrin ọ̀dọ́ ta lẹ́rù pé ọkùnrin ọ̀fẹ́ lọ ọ̀dọ́ obìnrin ni mustafakun ali ta lẹ́rù pé obìnrin lọ ọkùnrin àwọn tó máa bú ebú pé kínni ha ọkùnrin wa ni fi ọ́ sóge eji ìfọwọ́ agó sẹ́yìn nù nídìí ọ̀rọ̀ islam gbàdáwà ń sànà pé ká máa practice islam nínú gbogbo nǹkan tó fi dórí àwọn wa ìgbé tó bá kóbìnrin ni ọba gbádùn káwọn obìnrin egbe rẹ̀ á àtẹ́ǹdì sí tó bá kọkùnrin nìkan bá ń ṣe kọkùnrin ẹgbẹ́ rẹ̀ ńkọ́ kọ àtẹ́ǹdì sí so à ń jẹ kuru pé kọ́ tẹnu abọ́ ṣùgbọ́n gbígbọ́n àwọn tó ń gbàtọ́wọ́ àwọn ẹni táwọn ń bẹ lára wọn àwọn máa sọ pé kí ló ń jẹ bẹyẹn yẹn kí ló ń jẹ bẹ́ẹ̀ obìnrin lèmi fẹ́ lọ jàre ọkùnrin nìyẹn o obìnrin sọ fún pé ẹ bọ́ sókòtò bàbá ẹ gbà abẹ́rẹ́ kíákíá ó ti tú kíákíá ó ti tú nígbà wọn wá ni fi síbẹ̀ bíi nọ́ọ̀sì tó gun kó wọn tú sókòtò sí abẹ́rẹ́ ni ó ní fún mi lọ gbà ń lé wọn bẹ́ẹ̀ náà lóbìnrin wọn ni ọgbà abẹ́rẹ́ obìnrin ní ogun lábẹ́rẹ́ ó ní sí òsọkùnrin tó máa abẹ́rẹ́ gún bí ni ẹ́ lọ. so ọkùnrin náà fẹ́ kó gùn lábẹ́rẹ́ nígbà tọkùnrin sì ń fẹ́ obìnrin ó ṣe ni kó gùn lá ẹ wo báyìí ṣe dàrú tó ọlọ́run sì ni ẹ sí zìnnà wọ́n dẹ̀ wọ́n ṣe medical doctor àwọn obìnrin olóbìnrin ọ̀ wá wọlé ẹ̀ tilẹ̀kùn ó ní ọlọ́run wa bọ́lọ̀ ń bá rí yẹn ẹjẹ́ yẹn náà rí yín káfí máa ń ti lọ ń bẹ̀ sẹ́yìn ọ̀ma burú ti ń ṣẹlẹ̀ lọ́sibítù rẹ̀ rẹ́gẹ́dẹ́ ọ̀pọ̀lọpọ̀ mẹ́díkù dọ́kítọ̀ lọ bá gbogbo péṣẹ́ǹtì sùn tán ó ní ìmọ̀ gbádùn dọ́kítọ̀ ó ní ṣebí bà lásán ni kò ní ká má ṣe ń ta afẹ́ sèyí subhanallahi alazim tí báyìí ó sì máa lọ náà akramakumullah nọ́ọ̀sì ò nọ́ọ̀sì ọlọ́ọ̀ni ká jìnnà sí jìnnà sẹ́wù wọn máa balẹ̀ lù tiyín abẹ́ẹ̀ rí nọ́ọ̀sì rí nọ́ọ̀sì lóbìnrin sẹ́wù wọn máa balẹ̀ kéé balẹ̀ o jáńpé ni jáńpé ni jáńpé ni tọ́ba ló ń bẹ̀rù ń fẹ́ mú nǹkan báyìí gbogbo di rẹ̀ ní ọ̀yọ́ ọ̀tà wọ́n ní bóyìnbó ṣe mú wa nù àwọn mrs dorcas láti England wọ́n ní bẹ́ẹ̀ ṣe ní kó wọ́n máa ṣe nọ́ọ̀sì nù. tọ́ ibi tí nọ́ọ̀sì. kẹ́lẹ́ bá wo kẹ́lẹ́ bá mọ̀ pé ọlọ́run ní ajínà sí zina àwọn tí ń pè àwọn èèyàn lọ sí ti pọ̀ jù. níbi tí nọ́ọ̀sì ti fẹ́ mú oògùn níwájú aláàrẹ̀ ọwọ́ akọ̀dí sí aláàrẹ̀ ọwọ́ afẹ́ gbogbo òdì rẹ̀ ń ta. aláàrẹ̀ náà bá ní ah, ń òun pé kó wọn fi hàn ṣe nítorí lásán bá ní ah, wọn náà ọ̀fẹ́ já sí ni à ah, onígbà tó ti já mi ti jẹ́mi náà jọ́ sí subahánàláhi làwọn àìmọye ìbàjẹ́ bá ń fi ń ṣẹlẹ̀ ìnáyà ni wàlá taqrabu zina kí ló dé tó fi jẹ́ pé obìnrin inú specialize nípa àrùn tí bá ń sọkùnrin wàlá taqrabu zina àwọn ọkùnrin ó sì specialize nípa ọ̀rọ̀ obìnrin gbogbo gynecologist gynecologist tẹ̀ ń bá wá gynecologist àbí òye wa mélòó ọkùnrin lẹ́rìí kẹ́ tó róbìnrin kan kọ́dà uncomparable nígbà mi kèése ní nàìjíríà nìkan o kọ́dà tó fi dá wọn lẹ̀ lárúbáwá òyìnbó da nǹkan rú àwọn fẹ́ ká yọ dàrú ni sẹ́yìn pé gbogbo àwọn irú àwọn ẹ̀kọ́ ayé ìsinmi náà ọ̀dọ̀ wọn náà ní ti ń bọ̀ báwọn ṣe tónù even tó bá lọ sí England káyipọ̀ fẹ́ kọ́ medicine bí wọ́n ṣe wọ́n gbé ọ lọ sídìí tó fi máa kọ́ ẹ̀kọ́ nípa àdí obìnrin ẹ obìnrin fẹ́ fi máa ẹ máa sí kun máa sí wọn ọyà ẹ bẹ́ wù ẹ bọ́ sókòtò ẹ bẹ́ wù ẹ bọ́ sókòtò yóò ti máa yọ máa yọ lẹ́nu rẹ bíi tọ́ni bọ́ wù bọ́ sókòtò ọyà bọ́ bẹ́ ń ẹ lè ti Ìbàdàn kẹ́ ẹ dẹ́kù kẹ́ ẹ tún ṣẹ̀ṣẹ̀ padà sí Pọ́tà kẹ́ ẹ tún adé lọ́rin kẹ́ ẹ tún ti bẹ̀bẹ̀ ọmọkúá kẹ́ ẹ tún ti bẹ̀bẹ̀ ọkàdúná wọ́n lè nínú àwọn ọkùnrin nìkan ló máa ṣe ẹ gbà fọlọ́ ni o níṣẹ́ lẹ́ máa gbà fọlọ́ o àwa gbà fún tẹ́lẹ̀ náà là ń wọ́nà láti rí wípé nǹkan táwọn ò ti kọ̀ ta kò fi ọlọ́ akramakumullah ọlọ́run sọ pé wala taqrabu az-zina kí ló dé táfa alásàlátù ẹ̀gbọ́n nǹkan fa àfa alásàlá yọ láàrin àwọn obi olómi àwọn náà tọ́jú tọ́ mú wọn wà pọ̀ lọ́gẹ̀lẹ̀ mà wọn láàrin wa yàrá sọ Allahumma sẹ́lí kíní sẹ́lí ní ká ọ obi tó wọ́n lọ mèé tó fún tó létí ró wọ́n lọ mèé tí ò létí ró ayé ah, alágbádá ìsanra yìí ó ti wá ń pọ̀ jù ẹ́ ti sanra ah, kí ló kọ̀ ọ́ baba aláṣẹ ọ̀daràn ọlọ́sìn ni ẹ jìnnà sí jìnnà akaramakumullah kẹtì ẹ mẹsẹsẹ tí sọ àwọn babaláwo àwọn babaláwo alfaal tẹ́ pé àwọn zina special díẹ̀ làwọn abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ Ah, yọ sọ pé jẹ́jẹ́jẹ́jẹ́ òun ló ń jókòó kóbìnrin ó tó gbéra rẹ̀ wá bọ̀ nǹkan ò sì dó láàmú àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yọ sọ pé ẹ ntọ́ wa mẹ́ ní sinmi pé a máa sin ọ́n gbẹ́rẹ́ gbẹ́rẹ́ tá a sì máa sin ẹ̀yẹn abẹ́rẹ́ la máa sin sí gbẹ́rẹ́ mẹ́ta péré náà ni ojú ara yìí láti kíákíá náà ti bọ́ sókòtò ọ̀daràn wala hawla wala quwwata illa billah ọlọ́run sọ pé wala taqrabu azina ẹ má sùn má zina alọ́ daran ní ọ̀daràn gidigidi akramakumullah ọlọ́run ní wala taqrabu zina wájà lè má mu obìnrin wa bọ́rọ̀ wá dọ̀ rẹ ọwọ́ á ní tilẹ̀kùn ìmáàmù fa ọwọ́ á ní tilẹ̀kùn ńgbà tí obìnrin tilẹ̀kùn tẹ anábì sallallahu alaihi ti sọ fọkùnrin kan obìnrin kan òun ní dọ́mọ wà ń bì kan àyàfi kí ṣètò ni oṣù kẹta ọba àlèmámù ọba àlàdáyìn ọba àjẹnìtì. bóbìnrin sọ wá tilẹ̀ kan á ní sí ìsìnkú ìsìn kan oṣù á ah, ẹ wọ dára sí ìsìnkú ìsìn kan oṣù ó ní ìsìn kan oṣù bàbá ó ní bọ́sọ̀kòtò bọ́sọ̀kòtò ah! á tún pè lọ́dàrán táǹpẹ̀ lè máa mú tùwádìí báwọn gbogbo obìnrin wa dára so islam náà wàá dà àwọn awi tí nítorí bí òṣùkà sẹ́yìn ẹ kó òṣùkà òṣùkà bọ́lá wọn bá ti ká jìnnà o ilé oúnjẹ ilé oúnjẹ ta ló máa ń sáàbù level náà ìbáwọn obìnrin <coughs> obìnrin tí máa ń sáàbù èèyàn ló ń <coughs> wọ́n kàn rúsọ ni wọ́n kàn àbí wọ́n máa rùn pa àbí wàá wọ́n tọ́jú tọ́mú ni à tó rúsọ tí wọ́n máa tàdíreke wọ́n gan ibi tó máa ti ń gbámọ̀ là lọ sẹ́nu ó lè gbé lọ́mú <coughs> ibi tó máa gbé ah, ah, ọlọ́run pé súra ọmọbìnrin yìí ṣé kò wá pé súra ìyàwó tiẹ̀ tóbi jẹ́ pò ń pé súra rẹ̀ tẹ bí àwọn èèyàn olóúnjẹ léèrè <coughs> àwọn ọmọbìnrin ti jẹ́ à ń fi wọ́n tajà nìyí eléyìí ó ti yé gbogbo èèyàn pé wọ́n fi wọ́n tajà ni akramakumullah bẹ́ẹ̀ bá wọ bàálù tani máa sáàbù èèyàn ló ń jẹ àbẹ́yìn ò tí wọ̀ rí tẹ́ gbọ́ròyìn rí tani máa sáàbù èèyàn àwọn obìnrin ẹ̀hẹ́n bó bá jẹ́ pé àwọn tí wọ́n ṣe dúdú bíi tiwa yìí ni tí wọ́n jẹ́ pé funfun wọ́n wàá tún lọ wẹ́ni tó funfun dá méjì ẹni tó funfun dá méjì nínú àwọn obìnrin wọn ò fi ṣe wétà nù bàálù tí ọjọ́ pé tí ẹ̀yin ọba sojú yẹn tún máa wò pé ah, ah irú funfun fún èwo lélẹ́yìí nítorí wọ́n fẹ́ fi tànù ọjà tí wọ́n fẹ́ fi tànù wọ́n wá wọ àtíkè kan kò ní jọ pupa kò ní jọ pink wọ́n wá kó sẹ́ẹ̀kẹ́ báyìí wọ́n kó sẹ́ẹ̀kẹ́ báyìí àfà gbogbo ètò yóò tún wá máa kán bí ẹ̀jẹ̀ yóò ti pa wọ́n ti kó ọ̀dà ọ̀dà pupa sí ọ̀rọ̀ tí o ti tọrọ ẹ̀ẹ́ do you need any service do you need any service ìwọ náà tó ẹlòmíì sì lè máa já tọ́ lẹ́nu pé ah mo sórí rẹ tí mo bá lù jẹ̀ máa <laughs> ọlọ́run ti sọ pé ẹ má sùn má zìnà ọ̀nà rẹ̀ làwọn ti sílẹ̀ fún ọ̀rẹ́gẹ́dẹ́ hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì ńkọ́ ilé ọ̀ràn àwọn receptionist náà máa fọkùnrin bẹ̀ gan-an onílẹ̀ lẹ́jọ́ ọkùnrin ti ṣe bí obìnrin. ọjà àwọn obìnrin nìyẹn wọn wọ gbogbo ẹ̀ tí ó fún kankankan tí wọ́n náà mọ̀ pé yẹ bóyá sinmi tó wọ̀ àbí skẹ́ẹ̀tì tó wọ̀ àbí ṣòkòtò tó wọ̀ ìjàkadì wọn fi rí tí wọ́n bá ti bọ́ náà ìjàkadì náà lómìnira ọba bọ níbi tó fún ara rẹ dé kankankan gbogbo bí fi ń tajà náà ọlọ́run sọ pé zina ẹ zina níjọ láyé fẹ́ dá báyìí ọlọ́ni wàlá taqrabu zina à ń tún lọ mẹ́ka wọ́n tún sọ ọkùnrin pọ̀ mọ́bìnrin olóbìnrin ọlọ́ni sọ pé wàlá taqrabu zina wọ́n wàá parọ́ sọ pé ọkọ àtìyàwó ara wọn ni wọ́n wọ́n máa pè ní ọkọ visa wọ́n máa sọ pé aláràfà mi ni ọkọ aláràfà ìyàwó aláràfà wọ́n á ti wọ́n sì tún padà di kí wọ́n yanra wọn lálẹ́ àìmọye ẹ̀mọ̀ kéde ẹ̀sìn lẹ́yìn náà ti sí náà zìnnà ń bẹ̀ wọ́n ìdí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́yìn ti sí náà zìnnà torí akramakumullah á rí i pé kò sí tàbí ṣùgbọ́n màtọ́lọ́ sọ pé ká má rìn súnmọ́ zìnnà ọmọ èèyàn ò tí gbọ́rọ̀ yàn dípò pé wọ́n tẹ̀lé wọ́n rọ́ọ̀lù síbẹ̀ yìí náà ń mà nísìnyí gbàtọ́ lọ sọ pé kóbìnrin ọmọ dà travel àfi pẹ̀lú mahram rẹ̀ ṣé mahram ọ̀hún àmọ́ kóbìnrin travel ọ̀hún àgbà kóbìnrin rẹ̀ kọ́ lọ jókòó ti ọkùnrin ọlọ́kùnrin tí wọ́n gbà bẹ́ẹ̀ àwọn àti ẹ̀sẹ̀ pé nǹkan ń ṣe wọn náà ok ń tẹ̀ lọ́mọ rẹ̀ lọ ń tẹ̀lé ìyàwó rẹ̀ lọ ń tẹ̀lé ìyá yọ wà fún kó protect rẹ ni níbi ojúkójú níbi ọwọ́kọ́wọ́ yọ fẹ́ kíkí kẹ́ni tí òun sìn lọ kó jókòó kankun sílẹ̀kùn kó wọn á jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ lómi ọba tún jókòó kó á jókòó lẹ́gbẹ̀ẹ́ òun àyàfi tó bá ṣe kó obìnrin lọ wà tó fẹ́ jókòó ń bẹ̀ pé kó obìnrin kó jókòó ti obìnrin tiẹ̀ kí wọ́n wá jókòó lẹ́gbẹ̀ẹ́ obìnrin tiẹ̀. ààbò wo ló tó so wàá wàá jẹ́ pé wọ́n sọ pé ẹ kí bẹ́ẹ̀nbẹ́ sẹ́yìn ò lè dá travel sọlé ayédèlé fún wa ọlọ́run ló ń bá wí tó gbádùn sẹ́nu rẹ̀ ń rùn ọlọ́run ló travel kìí sà wa àwọn kan sọ ntọ́ lọ́n wí fún ọ ni torí òkúkú gbádùn ibú ìwọ gan alára tó wá sọ̀rọ̀ àrírí chief advocate fáwọn obìnrin tó jẹ́ pé nítorí wù ọ́ ní kí bàjẹ́ ọ́ tàn ká nítorí wù ọ́ ní káwọn èèyàn máa travel tẹ́lẹ̀ ń lọ Àbújá ẹ wá dé ọkùnrin wa jẹ́ kan ọkọ̀ ìwọ sì ni nọmba seven passenger tó ń retí níbo lọ́fẹ̀ẹ́ jókòó sí láàrin rẹ sọ́lọ̀ náà ẹ̀ríkà gbé obìnrin náà fẹ́ jókòó sí ayé náà takò ọlọ́ ìbẹ̀rù ọlọ́ọ̀dà kò sí àjàjà tó bá pé rìn yẹn yọ gba pípẹ́ rìn àjàjà tọba ti jókòó nu mọ́tò tí bá ti ó ti lọ tọba wá sùn kò lè kọ́ńtró ara rẹ má inú ọkùnrin ọmọ wa dùn kó gbórí lé láyà ó tún sùn ó tún dáyà dé ah, ebe oorun ni oná yà á máa pretend bí tó náà ń sùn. la ilaha illallah ọlọ́sọ̀kè zina. tó wù ọ kẹ́nìkan jókòó ti ìyàwó tiẹ̀ bá wọn. àbújá lọ́n lọ́n ta ẹsí gan tẹ́fọ́ ìgbé obìnrin olóbìnrin làwọn máa fẹ́ jókòó. àní bàbá kan awọ kọ̀ọ̀kan lè kó bàbá nífa sẹ́mi kí tó máa pé bàbá bàbá yẹn tó bá fifty náà ó ti kílíkì sixty gan ó ti tó kú kò sẹ́ni tó tó kú o àmọ́ sẹ́mi kí sẹ́mi bá ti ń dàgbà báyìí bàbá yẹn wá rí i pé lága tààrin wọ́n á rí i pé àwọn ọmọ àbí agátẹ̀yìn wọ́n á rí i pé àwọn obìnrin méjì lójókòó ń bẹ̀. bàbá tó gbé báàgì lọ bí ìgbà tí ń lọ tàgún mu lẹ́kọ̀ọ́ fa tẹ́ máa wò pé kí ni léyìí ẹsẹ̀ léyìí ọmọ wàrà nù. bàbá kan ṣe nǹkan jọ́ọ̀gì níbi ìgbà táwọn ọmọdé a ń jọ́ọ̀gì lẹ́nu lẹ̀kùn kí ló dé? ìwọ̀n a ẹ̀jẹ̀ ń jókòó láàrin àwọn ẹlẹ́yẹn Mm, kẹ́kẹ́ kólú ọmọ tìfà la hawla wala quwwata illa bàbá àdánù ọkàn ga kò níyè bí oko ewé kan agùnmá níyè tọ́ ẹ̀yin ẹ̀ nǹkan bẹ́ẹ̀ eléyìí ti dàgbà fa gbọ́ wàá làwọn ọ̀dọ́ afẹnitọ́lọ̀ ń bá sànù ọwọ́ awọ mọ́tò túláàsì wa mú pé ẹ̀gbẹ́ obìnrin ló ti jókòó tó ráàyè ti kún ibi tó dé sí obìnrin lọ́wọ́ à ń bẹ̀ wọ́n á rọ agbé fáìlì rẹ ó gbé sáàrin ibi tó jókòó àti obìnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ o sẹ́wọ̀n kóbìnrin ọmọ sọ pé what is this file for abẹ́ẹ̀kọ́ ni what is this file for ah in order to protect my body from yours ṣe ṣe ìgbẹ́ wa ń bẹ láàrọ̀ ni <laughs> ẹ jọ yọ fáìlì yẹn jọ kí ni wọ́n wàá sọ. So? ya sheikh kí ni wọ́n sọ sọ ma pé ń lọ́jọ́ ya sheikh ẹ̀hẹ́ sọ́wọ́ ti wà lórí travel ah city boy ó ti dọ́ so obìnrin wa sọ pé ẹgbẹ́ fáìlì ẹ kú àárẹ̀ náà ah ọlọ́mọdé adára so ìyẹn mélòó inú lè kọ́ṣẹ́ ara rẹ̀ ọlọ́run sọ pé wala zina ẹ má ti súnmọ́ zina kí ni wọ́n ń pè ń zina akramakumullah. zina òun náà ni ìdọ̀kọ́ọ̀lù العضو الذكري في قبل امرأة لا تحل له ومن غير شبهة ọ̀nà ni kí wọ́n ti abẹ́ ọkùnrin kábẹ́ ọkùnrin ó wọnú tóbìnrin abẹ́ ọkùnrin ọwọ́nú tóbìnrin obìnrin wo obìnrin tí èsè ìyàwó rẹ̀ obìnrin tó lẹ́tọ̀ọ́ sí kìí ṣẹ́rù rẹ̀ nítorí kọ́ lọ́n sọ pé walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin àwọn olùgbàgbọ́ òdodo máa ń ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrú wọn wọ́n wá mú abẹ́ ọwọ́ akíbọnú abẹ́ obìnrin tí èsè ìyàwó rẹ̀ kìí sì sẹ́rù rẹ̀ láì sí ìṣújú kankan ìṣújú bíi báwo gbóbìnrin yẹn o rò pé bàbá rẹ ti fi fún ọ ni o rò bàbá rẹ ti fi fún ọ ni ẹ lọ bá bàbá pẹ̀lú àwọn èèyàn yín bàbá wa sọ pé òun ti yọ̀ǹda ní yorùbá level a sì máa pé nu sẹ́rí àmọ́ yọ̀ǹda kìí ṣe yìgì kìí ṣe yìgì yọ̀ǹda báwò yọ̀ǹda ní tòmọ̀tò pọ̀ àfi tí wọ́n bá gbọ́ yorùbá ló kù ó lóun ti fi fún ọ kọ́ máa jẹ́ ìyàwó fún ọ eléyìí ní yìgì ọ wá lóun ti yọ̀ǹda bàbá náà bàbá wa rí i tí ó mọ́ ọmọ ìwà àtọ́mọ́jọ lọ ah ńgbà tó ti gbà kó òun fi fún ọ wọ́n àtọ́ mẹ́jọ lọ tó ńgbà tẹ wá jọ lọ ẹjọ lọ wọlé kan láti ẹjọ wọlé kan ẹ̀yin bá rọ́ lura yín yà ẹ̀rù pé ńgbà tó lòun ti yọ̀ǹda ó ti dìyàwó rẹ nìyẹn lẹ́ bá ń ṣe zinanso bàbá bá pọ́ ọmọ rẹ̀ wọ́n àti tani mo rí tẹ́jọ jáde lẹ́ẹ̀kan lágbájá ni ọkọ mi ọkọ rẹ báwo ṣé mo ti fi ọ fún ni mo ṣe fi ń gbàtẹ́ lẹ yọ̀nà mo yọ̀nà mo ní wọ́n fi fún bọ́ ọba yá tọ́ sẹ́mọ̀kẹ́ nìsín nǹkan ti ṣẹlẹ̀ ṣáájú kí a tó máa gbọ́ tẹ̀síìrì tó eléyìí á sọ pé ṣubú àwa mẹ́ torí yọ̀ǹda tí bàbá sọ ó ṣeéṣe kó túmọ̀ sí pé ó fi fún ó ṣeéṣe kó sì túmọ̀ sí pé ayọ̀ǹda ikú kọ́ máa yín kọ́ máa wá ọ máa wá ayọ̀ǹda pé tó bá yá á padà fi fún un tọ́ eléyìí àní kẹsùn zìnà sí ọkùnrin yẹn lọ́rùn torí kíni nítorí pé ṣọ́bọ̀ àwà mẹ́ àbíkọ́jẹ́ pọ́kùnrin wọlé gbàtọ́ wa wọlé obìnrin ti mú ó sì mọ̀ pé lẹ́tọ̀ òun obìnrin mi ò lè wọ ọbẹ̀ ìyàwó nìkan ní pàápàá jùlọ alẹ́ la wà yìí obìnrin mi tọ́ wa bá ń bẹ̀ ó tún bá lórí bẹ́ẹ̀dì ó sùn kábẹ̀ ìgbà tó ṣe pé ìyàwó tiẹ̀ náà nìkan ló ní access láti lọ sí orí bẹ́ẹ̀dì báyẹn ah òun bá lọ gbáyàwó rẹ̀ ní máa ń fọwọ́ ra la lọ́ba di pé nǹkan ṣẹlẹ̀ ló máa o ọlọ́run ẹ mi o ẹ ẹ má kó bá ta ni ta ta ìyá alágbádá nù pé ìyá alágbádá àbúrò rẹ̀ ni alákòóbá ti sálámù àyìnbáyẹrú ẹ̀ tó ti ṣẹlẹ̀ láyé torí ẹ̀ ló ti lọ gọ̀ oríṣiríṣi nǹkan ní máa ṣẹlẹ̀ sí abụrụ sùn lórí bẹ́ẹ̀dì ó ń bẹ́ẹ̀dì torí bá kọ́ bá àjáǹtì rẹ dé ọkọ ọkọ ní information pé aburo ìyàwó ń wá nwa ń wá na ìyàwó náà ọ̀nà ti ara rẹ dẹ lọ kò tí ì fi mu àwọn yẹn kan wá ní kó lè ṣẹlẹ̀ títí tí fi ń ń títí fi ń ra àmọ́ oorun sì tún lè gbẹ ilé náà jẹ ẹgbẹ́ tó bá ti sùn báyìí bí òkú ni nígbà tọrọ débì kan ló tó tají sẹ́mi kí irú ẹ̀ náà lè ṣẹlẹ̀ kò ṣòro tọ́ tí ṣùgbọ́n àbá wà wọn ò ní sọ pé ó ṣe zìnà ń ta fẹ́ fàyọ̀ ni tí ọba ti ṣùgbọ́n wọn sọ pé ó ṣe kí ni ó ṣe zìnà tọ́ ajẹ́ pé tẹ́nìkan tọ́ba múdi rẹ̀ tó kìbọnú ìdí ọkùnrin ọkùnrin ló ó wá kìbọnú ilé ìyàgbẹ́ ọkùnrin ṣé zina ló ṣe nàám kìí ṣe o a eléyìí náà ọ̀rọ̀ nípa rẹ̀ ń bọ̀ ẹnìkan ó mú ọṣẹ àbó mú ìpara ó wá fi ń ràdí rẹ̀ títí títí títí títí títí ó fi dá màníyì jáde. ṣé zina ló ṣe kìí ṣe zina o torí pé zina ń bùkátà kídi ọkùnrin kọ́ wọnú tóbìnrin tó dé ìwọ̀sí. obìnrin ni wọ́n ń kẹnu bọ̀ di ara wọn wọ́n ń kọwọ́ bọ̀ di ara wọn wọ́n ń fìdí igbó di ara wọn bí ajá aláìgbọ̀n tá a sọ pé wọ́n ṣe zina ni wọ́n á zina o. àmọ́ ni wọ́n dá ọ̀rọ̀ nípa rẹ̀ náà ń bọ̀ ọ̀rọ̀ pé yé wa ẹnìkan ní à nígbà tó ń wáyàwó títí tó ń rí àwọn fẹ́ ìdí sì ń rẹ̀ àbí òye wa lọ́ba kúkú lọ ra kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́ba so mẹ́lẹ̀ abo kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́ba di pé kẹ́tẹ́kẹ́tẹ́ ní ń bá sùn ojoojúmọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ ní ọba sùn gbogbo ìgbà tóbi ìbá ọba kẹ́tẹ́kẹ́tẹ́ sùn sáà pé zina kìí ṣe zina o ọ̀ràn lọ́dá àmọ́ kìí ṣe zina ló ṣe ọ̀rọ̀ nípa tiẹ̀ náà ń bọ̀. ẹ̀ láwùjọ wa ní Niger state ni wọ́n ń sọ nínú newspaper ní kọ̀pẹ́ kò jìnnà pé nìkan ń bẹ ewúrẹ́ sùn wọ́n á ní wọ́n máa ra bisikíìtì kan fún ewúrẹ́ <laughs> bisikíìtì ní fi ra ewúrẹ́ mú so wọ́n á ní ká ẹ máa wo nǹkan o láàárọ̀ ọjọ́ tí ọwọ́ pálábò ń ségi yó táwọn èèyàn fi kọ́ ọ mọ́ o òun ò tẹ̀ rówó ra bisikíìtì o àmọ́ táwọn máa ṣe ti dùn méwúrẹ́ ewúrẹ́ náà wá ń wò nká <laughs> lewúrẹ́ fi wá ká òun máa tó ń wà ló ń bá ní sọ yá ni kẹ́ ẹ máa gbọ́ gbogbo irọ́ burúkú ló ń bá ní sọ yá ni ewúrẹ́ lọ yá kótó wá di pé àwọn èèyàn kọ́ mórí ẹ̀ wọ́n wá fi fọ́lọ́pàá tọ́ a ti mọ̀ pé èèwọ̀ ni zina o ẹsẹ̀ ń bẹ nínú ètò tóbi jù nínú àwọn ọ̀ràn ń bẹ nínú ètò tóbi jù nínú ẹ̀ṣẹ̀ ńláńlá nàmbà tírì ẹni zina mú nínú ẹ̀ṣẹ̀ ńláńlá sábà yọwọ́ ashirku billah sísẹ bọ sọlọ qatlu nafs allati harrama Allah bighayri haqq pípa ẹ̀mí tọ́lọ̀ ń ṣe pípa rẹ̀ léwọ̀ zina ló sì kẹta o zina ló sì kẹta zina tẹ wá rí yẹn bí burú rẹ̀ ó máa ń yàtọ̀ látòrí zina kan sí zina mi zina kan burú ju zina kan lọ gbogbo zina ni ọ̀dà o àmọ́ zina kan tún burú ju zina kan lọ torí ẹ ẹnikẹ́ni tẹ́kọ̀bìnrin tó ti lọ́kọ ńlọ́ba ṣe zina ó buru jáì ẹnikẹ́ni tọ́bọ̀bìnrin tó ti lọ́kọ ṣe zina ó burú jáì bẹ́ẹ̀ náà ni ẹni tó wá zina ẹlọ́kan nínú mọ̀lẹ́bí rẹ̀ ọbàjẹ́ ọ̀kan nínú mọ̀lẹ́bí ẹ̀ ọbàjẹ́ ikọ́ bá burú rẹ̀ ṣe zina ẹ̀gbọ́n rẹ̀ ìyá rẹ̀ àbí kò tiẹ̀ báǹtì rẹ̀ àbá burú abẹ́gbọ́n ìyá rẹ̀ kọjá pé àwọn lọ́ba zina bẹ́ẹ̀ náà ni ètò tó ń aburú ju gbogbo ẹ lọ ọ̀nà lẹni tó ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé ẹni tó ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé èwo alẹ́yìn rò pé máa ṣẹlẹ̀ jù láwùjọ wa bíbáyàwó alábàágbé ṣe zina ló máa ń pọ̀ jù pàápàá láwọn alẹ́ irú wa ògiri wa pọ̀lọpọ̀ nínú zina tí máa ṣẹlẹ̀ ń bẹ á ọkọjà sísọ. So tẹ́ pé wọ́n á máa báyàwó ara wọn sùn ni wọ́n á máa yanra wọn lálẹ́ ni lọ ń gbọ́ yẹn o ti fẹ́ yà o kó de ṣòkòtò rẹ kó lé dáadáa o má lọ gba ilé àdàlú ẹ̀wà o ilé tó ti ní private ìnìkan ọgbà pẹ̀lú ìyàwó ẹ̀ o tó bá ti fẹ́ yà o má tan ara rẹ jẹ́ o nígbà tí báà mi kọ́lé kalẹ̀ wọ́n á lọ gbalé báà rẹ òun náà sì máa gbélé bàbá tiẹ̀ tóbi wá jẹ́ pátákátá ni wọ́n máa bá ká ẹ̀hẹ́n nítorí pé ńgbọ́ bá ṣẹlẹ̀ tán àbámà kò ní wúlò mà nínú aburú tó wà nù zina òun náà ni wípé aburú tó lékele ń bẹ nù zina ìsì máa ń ba ìtòlé ayé jẹ́ nítorí pé máa jẹ́ kó ọmọ olùpọ̀ ní wọ́ọ̀dù bàbá ò ní mọ̀ tó ń lò ń lọ ọmọ yẹ àbọ̀nkọ́ ló ń lọ ọmọ ọkàn rẹ̀ ò ní balẹ̀ sí kò wọ́n tọ́jú àwọn ọmọ àkúkú mọ̀ pé gbólóò ẹ̀ ló bí fún ẹ rí i pé tẹ́ǹbà ti ń tọ́jú ọmọ bẹ́ẹ̀ àwọn ọmọ ń gbé so ó ṣeéṣe kọ́rẹ́ rẹ̀ kan kọ́yẹ́ pé òní ń báyàwó rẹ̀ ṣe zìnà kó ọmọ wa wò pé eléyìí etí rẹ̀ ju etí òun eléyìí náà etí rẹ̀ jọ tí òun adẹ́pẹ́ mẹ́ta nù àwọn ọmọ rẹ̀ márùn ún ló ní wọn. ẹ wo nǹkan mẹ́fà ẹni tó fẹ́ yàwó ó ní méjì àlè ní mẹ́ta. sòńjẹ́ tí wọn náà bá ti wọn fura mọ̀ kìsì àwọn ọmọ yìí obìnrin yìí ṣé olúwa rẹ̀ ní sì ń bí wọn fún. wàláì ò ní fi gbogbo ara tọ́jú àwọn màmá wọn máa wá bí kọ́rọ̀ ṣẹlẹ̀ kó lé wọn dànù ni. pàápàá jùlọ ẹ mọ̀ pé tóbìnrin máa ti ń ṣe zina ìtìjú ti kúrò lọ́rọ̀ rẹ̀ pátápátá gbogbo ọ̀rọ̀ àlùfàṣà ni ó máa jáde lẹ́nu ẹ̀ obìnrin ti ń ṣe zina kò ní tinú láti sọ yìí pé hey ó kọ̀ọ̀la tọ́ọ̀dàmà èwo ń tiẹ̀ nù àwọn ọmọ yìí ń padà pé news conference tí màá ṣàlàyé èwo ń tiẹ̀ nù àwọn ọmọ yìí tọ́ntí pé lábẹ́ òfin ọlọ́run gbogbo ọmọ tóbìnrin bá bí fún ọ under your umbrella kpọ́jẹ́yàwó fún ọ tẹ́sí so igi tó dáa kẹ́ tó mara yín gbogbo àwọn ọmọ ńlọmọ rẹ bàbá àjẹpọ̀ lọ sí òsì náà ni kò nídìí kọ́ sẹ̀sẹ̀ máa halẹ̀ wípé ọ̀sẹ̀ tó bá jẹ́ tiẹ̀ fún náà àwọn ọmọ ewó ní ẹsẹ̀ tiẹ̀ ìyá àdánù òun ló ní gbogbo ọmọ rẹ̀ tí wọ́n bá wá ń dá o fọmọ kí n sọmọ rẹ nítorí sẹ́kù ní alẹ́ àn òun náà ní ká ṣépè fúnra yín. ẹ ti pé wọ́n fọlọ́n búra lẹ́ẹ̀mẹrin yọ ọmọ yìí sọ ọmọ mi ìkíyàwó rẹ̀ ó kọ́ ọmọ àwọn òkè àńjọ mo ti súnmọ́ kẹ́yìn tó ń lóyún nìsín wọn á sọ pé ó ti lóyún èmi kọ́ mo lóyún yẹn wọ́n fọlọ́n búra lẹ́ẹ̀mẹrin èmi kọ́ mo lóyún yẹn tọ́ba ti dọ́mọ èmi kọ́ mo lọ́mọ yẹn ún wọ́n á sọ pé ti pé bá ẹlẹ́karùn-ún obìnrin náà sọ pé kọ́lọ́ bínú sóhun tó bá ti kó dòdò lọkùnrin yẹn bá ń sọ ìgbà yẹn wọn wá yí àwọn títí láéláé wọn níjọkọ àtìyàwó ara wọn mọ́ níta wá ti torí rẹ̀ ṣépè wọn kò ní jẹ́ tọkùnrin láéláé ọmọ yẹn ò ní jẹ́ tiẹ̀ oyún yẹn ò ní jẹ́ tiẹ̀ kálukó sinmi so ọ̀nà tí òfin lè kọ́ nìyẹn tí zina bá ń bẹ ọmọ máa lúpọ̀ ọmọ olùpọ̀ ní wọ́ọ̀dù onímọ̀ ohun tiẹ̀ nú àwọn ọmọ islam ń fẹ́ ká ṣọ́ mọ̀lẹ́bí wa lọ́nà tó ọmọ òfin ní lùpọ̀ islam ń fẹ́ ká ṣọ́ abẹ́ ẹni tí wọ́n fi ìyàwó fún lọ́lẹ́tọ̀ọ́ sábẹ́ rẹ̀ ìwọ ọkọ nìkan lọ́lẹ́tọ̀ọ́ sábẹ́ ìyàwó rẹ̀ abẹ́ ìyàwó rẹ̀ kìí ṣe public toilet à ń bọ̀sibọ́sí ikú ìwà náà tún á máa fi ìyàwó rẹ̀ ṣe zina ẹlòmíràn sọ fún ìyàwó rẹ̀ pé ọlọ́dọ̀ àwọn kọ́sọ́mà rẹ ni ń ta búrẹ́dì ni tó fi gbọ́dọ̀ gbé búrẹ́dì lọ fáwọn kọ́sọ́mà lọ́rọ̀ ń rí i pé bọ́ba ti lọ ọ̀dọ̀ wọn tó máa ti bọ́ ṣe owó tẹ̀ máa papọ̀ subhanallah àwọn ọkọ̀ àdánù nìyẹn o torí ẹ̀ ìsìláàmù wọn fẹ́ ká sọ iyì wa tí zina bá ń bẹ yìí kò ní ṣe sọ́mà o kò ní ṣe sọ́mà tẹwárí zina gbogbo wa bú ló pé sínú rẹ̀ gbogbo wa bú ló pé sínú zina ó sì máa ń ṣí gbogbo lẹ̀kùn ẹ̀ṣẹ̀ tí èèyàn bá ti ń ṣe zina gbogbo ẹ̀ṣẹ̀ lèèyàn lè dá ká mutí òní jámọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ ká máa sọ̀sọ́kùsọ̀ òní jámọ̀ kankan lọ́dọ̀ rẹ̀ ká wòwò kú òkò òní jámọ̀ kankan lọ́dọ̀ rẹ̀. ẹ̀rí zina ó máa ń bí àrùn fọ́kàn ó máa ń bí àrùn nínú ẹ̀mí zina a máa sọ yẹn tó lòṣì a máa dá yẹn gúnlẹ̀ bíi tirẹ́là tó takú síbi tí ọ̀nà ti ga ẹni tí bá ń ṣe zina akramakumullah ó máa mú káwọn ẹrú ọlọ́run kan jìnnà sí gbogbo ẹni tí bá ń ṣe zina àwọn èèyàn máa jìnnà sí ìsì máa mú kéèyàn dẹni yẹpẹrẹ lójú wọn. kódà àmì burúkú máa ń hàn lójú ọ̀nzìnà èèyàn kéèyàn lé èèyàn rádaràda lélẹ́yìí èèyàn dátidàti lélẹ́yìí ẹ rí lójú onízìnà àwọn náà ò ní lè bá àwọn èèyàn ṣe ẹni tí máa ti ń ṣe zìnà ò lè bá àwọn èèyàn gidi ṣe torí ẹ ṣẹ̀ríà Islam ó ti fi hàn pé ìyà burúkú ń bẹ o fún àwọn ẹni tó bá ṣe zìnà láyé ń bì ìyà burúkú ń bẹ fẹ́ni tó bá ṣe zìnà láyé ń bì òun náà ni ìyá kásọ lóko tí è kú kásọ lóko tí è kú fẹ́ni tó ṣe pé ó ti bóbìnrin lò rí ọ́ndà pé ó ti fẹ́yàwó rí ẹ ti níyàwó rí láyé yín ẹ ti wá báyàwó lò rí kọ́dà kó ṣe pé ẹ̀kan ìyàwó bá sá lọ ẹ̀ẹ̀kan ni kíkọ́ ọlẹ̀ bá ṣẹlẹ̀ lẹ́yìn bíbá lò lẹ́ẹ̀kan lọ́ba kú ọwọ́ pé dì rẹ ti wọnú di obìnrin lọ́nà tọ́tọ́ rí tó ṣe zina lẹ́yìn rẹ̀ ìdájọ́ rẹ̀ ni kí wọ́n sọ lóko tó èkú kí ló dé tí wọ́n fi sọ lóko tí wọ́n fi ní bẹ́ẹ̀ lórí wọ́n ní nítorí pé tíyẹn bá ṣe zina gbogbo ara ló máa ń gbádùn gbogbo ara ni ó dùn mà tó bá kankan pa gbogbo ara náà ló yẹ kó dókítà máa ń sọ kòkò síbi tó kò ní bá gbogbo ara tó mọ̀ gbádùn iná lọ yẹ kó mọ ìṣòro kù yìí àfa wọn mú okò wọn sọ ó lè ba látàrí kó fọ́ dànù ó lè ba láyà kó fọ́ dànù ṣe ẹrù pé njọ́ tó máa ń sọ ní ìsìnà lóko ìdí rẹ̀ ó le ẹ Allah ìdí le báwo kí ẹ ti bá tọ́ tọ́ba á jẹ́ pé kò tíì kò tíì kìí sábìlẹ́kọ ọmọge lọkùnrin ọmọge lobìnrin yẹn wọn ò tíì lọ́kọ rí wọn ò tíì níyàwó rí à ń bọ̀ síbọ̀ sí pápẹ́ wọn ti bára wọn lò lọ́nà ẹ̀tọ́ rí àwọn tí wọ́n jẹ gbani wọ́n jẹ gbọ́gọ́rùn á tún wá gbé wọn dínà sáráyé fọ́dún kan á gbé wọn dínà fọ́dún kan tọba di lọ́la kéámà ẹni tó ṣe é pé kò jìyà rẹ̀ láyé ọlọ́run ò sì gba tútúbà rẹ̀ tọba túbà túbà túbà kò jìyà láyé àmọ́ túbà túbà ọlọ́run ò gba tútúbà rẹ̀ tọba di lọ́la gbẹ̀ndà kéámà yóò jẹ ìyà ńlá yóò jẹ ìyà ńlá nítorí pé wọ́n gbé àwọn oníṣìnà dìde ńjọ́ gbẹ̀ndà kéámà àwọn onízìnnà lọ́kùnrin àti onízìnnà lóbìnrin wọ́n gbé wọn dìde ní hòhò lórí àdògán náà nínú náà jahannam a'udhu billah ọlọ́run dákun ṣàánú wa o ò tí ì ṣe zìnnà rí láyé ọlọ́run má fi ṣàdánwò fún ọ ké ìfàyè yìí lẹ̀ ìwọ ti ṣe rí jẹ́ ọmọ lórí ètò ti ṣe rí hùn máa wá tọrọ àforíjì dọ́jọ́ kú rẹ̀ gbogbo gbàtọ́ bá ti rántí kọ́ ọ sunkún kọ́ ọ máa tọrọ àforíjìn bọ́yọ́ lọ́n lè foríjìn ọ́ ezekete ọmọ àgbẹ̀ ó nígbà kan lẹ̀ òun tó rí ó lè bóbi mẹ́ta sùn lẹ́ẹ̀kan náà òun tó ń dunnú nù lórí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ ẹ̀rù ń ba ní fún ọ àtúbọ̀tán rẹ ló fi ń ṣeré yẹn wọ́n gbé dìde ń jọ gbé ndal kiyam àwọn onízìnnà nìyẹn ní lórí àrò náà àdògán náà ni wọ́n gbé wọn dìde nínú náà jahannam ẹ̀rí kọ́ lọ́n ròyìn àwọn olùgbàgbọ́ òdodo òní walladhina la yad'una ma'a Allahi ilahan akhar àwọn ẹni tí wọ́n kì nínú ròyìn wọn ni pé wọ́n pe ọba míì yàtọ̀ sí Allah Allahu rabbul alamin nìkan wọ́n máa ń pè wala yaqtuluna an-nafsa allati harrama Allahu illa gbogbo ẹ̀mí tọ́lọ́ ń ṣe pípa rẹ̀ léèwọ̀ wọn kì í pa wala yaznun wọn yìí ṣe zina. nínú ìròyìn àwọn olùwàgbọ́ òdodo nù wọ́n sì pera rẹ̀ lè má mú ọ́nzìnà àfọ́ ọ́nzìnà ọ̀daràn ọ́nzìnà gbogbo yín ọ̀daràn ni o torí pé àwọn olùgbàgbọ́ òdodo wà lẹ́ yẹznùn wọ́n yẹ ṣe zina ó kọ́ nǹkan ọ̀dà yẹznùn zina wàhálà kéésù kọ́tọ́ dà wọ́n agbèrè ó ń panṣágà tọ́mọ bá ṣe zìnà tó lọlé ọkọ kí ni wọ́n sọ ó ṣàṣe mẹ́sẹ̀ ó ṣàṣe mẹ́sẹ̀ ó ní rírí la róyún kọ́gá dùgbò lọ àmọ́ tó bá lọlé ọkọ halalan tayyiba inú àwọn òbí rẹ̀ ó dùn kó lóyún àbí ò dùn yóò dùn yàtọ̀ sọ́mọ òfò tọ́lọ́ lóyún ẹyẹ ìbànújẹ́ ni wọ́n á sọ pé ẹnìkan ṣe zìnà onílọ́jọ́ kó máa rẹ̀ ọmọ zina ẹjọ́ tá a lè lọ lọ́kọ̀ kan àbùkù kọ́ kan àbùkù lọ́dọ̀ ọlọ́run torí pé bó ló ṣe kan àbùkù lọ́dọ̀ ọlọ́run torí kọ́ ló ń sọ pé ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan ẹ ń ràn ara yín lọ lórí dáadáa ni yéésẹ lórí àìda ọ̀ ń lọ bá wọn kú ọ̀ ń lọ bá wọn ṣàjọyọ̀ ọ̀ ń bá wọn dùnnú pé adúpẹ́ tó máa zìnà kan wáyé ẹ́ adúpẹ́ pé ẹ máa ṣe tẹ́ra ṣe zina ti yín jẹ́jẹ́ ẹ̀yin ọ̀daràn ọ̀fẹ́ yà ọmọ bá wọn torí kí fámìlì ọmọ dàrú kọ́ dàrú yọba dàrú nítorí ilé kọ́ dàrú. ìwọ ọlọ èmi ọlọ eléyìí ọlọ tọ̀hún ọlọ ẹlòmíì tó bá fẹ́ ṣe zina ṣé àbí òní rọ yọrọ àmọ́ wọ́n lọ tọ̀hún lọ ẹnìkan ṣoṣo ní ọlọ ẹni tó fẹ́ ṣe zina kọ́ntínú àbí òní kọ́ntínú yọ kọ́ntínú pé ẹ̀ tí ẹ̀ ti pọ̀ yóò di sàábẹ́ ni after all gbogbo ilé àwọn yìí báyìí báwọn bá fẹ́ kà tani bàbá rẹ̀ bí gan-an lọ́nà tó dáa ẹ́ àjẹkọ́ àwọn bàbá yìí náà daràn ni wọ́n nù abẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ tọ́ ọlọ́run ní àwọn olùwàwí òdodo wọn ṣe zina o wa man yaf'alu dhalika yalqa athama ẹnikẹ́ni tó bá fi lé lọ́ọ́ ṣe zina àbọ̀sẹ̀bọ̀sọ́lọ́ àbọ̀páyà yóò forí ru ẹrù ẹ̀ṣẹ̀ ńlá yudha'afu lahu al'adhabu yawma al-qiyamah ọlọ́run ọba yóò san àdìpẹ̀lẹ́ ìyà fún tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyam nínú náà wa yakhludu fihi muhana inú náà ni wọ́n máa bẹ láéláé lẹ́ni yẹpẹrẹ lẹ́ni yẹpẹrẹ ara ti ń retí àwọn zina nù. tani muhsan almuhsan tá a ọ̀nà ni man wati'a zawjatahu fi qubliha gbogbo ẹni tó bá ti lè báyàwó rẹ̀ lórí gba rẹ̀ bìnìkáhìn sàhí látàrí pọ́fẹ́ ní fífẹ́ tó lálàáfíà yìgì tó lálàáfíà níbẹ̀ láàrin kó tó bá sùn wàhùnmá hurran tí wọ́n jọ ọmọlúàbí tí ìyàwó rẹ̀ náà jọ ọmọlúàbí mukallafan tẹ́ ti bàlágà tẹ́ nílàkàì ìyẹn ni pé ẹni tó bá obìnrin sùn obìnrin yẹn sì jẹ́ ìyàwó rẹ̀ yìgì tó lálàáfíà níbẹ̀ láàrin wọn ọkùnrin jọ ọmọlúàbí kìí ṣẹrú obìnrin náà jọ ọmọlúàbí kìí ṣẹrú ọkùnrin ti bàlágà obìnrin náà ti bàlágà ọkùnrin ní làákàyè obìnrin náà ní làákàyè so yìgì tó lálàáfíà ń bẹ láàrin wọn á bára wọn lò eléyìí la máa pè ní kíni almohsan almohsan yẹn òun náà lẹni tó ṣe pé tó bá wà lọ ṣe zina pínrín kí ni ìdájọ́ rẹ̀ wọ́n sọ lóko tí ó fi kú ọ̀ràn yẹn ló jẹ́ lórí wa ká ṣọ́ra fún zina o tẹ́ bá wo àwùjọ wa àwùjọ ọmọnìyàn ni mo gbà lérò kìí ṣe àwùjọ Yorùbá lásán àwùjọ ọmọnìyàn ti bàjẹ́ lónìí látàrí bísínà bó ti ṣe di tọrọ fún kálí lọ́pọ̀lọpọ̀ àwùjọ ẹ rí i pé pọ̀lọpọ̀ àwọn ọmọ iná làwọn bàbá tí wọ́n bí wọn ni wọ́n bí wọn gbọ́nà zina nítorí wọn ò lọ fẹ́ àwọn ìyá wọn lọ́dọ̀ bàbá tiwọn ní sùlọ́kà ọwọ́ kóbìnrin kan ya pọ́ǹtọ́ iná ni wọ́n ń kiri àwọn mọ́lẹ̀ náà ń bára wọn sùn ní bá sì ń doyún irú eléyìí wọ́pọ̀ gan láwùjọ wa ẹ rí i pé tí wọ́n bá ń sọ̀rọ̀ pé obìnrin kan wà virgin ìbálé rẹ̀ ń bẹ́ńbẹ́ kò ṣe zinari ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin ọ̀mọ̀ ẹ̀yìn mú tóbìnrin kan sì tún wà téèyàn lè bá ń lé má wọ́n pọ̀ téèyàn lè bá ń lè torí pé ayé ọ̀bàjẹ́ tó bó ṣe lérò ńgbà tó ṣe pé ń bàjẹ́ nìwọ níbí wọn náà lọ ń bàbí wọn jẹ́ ìdí inú tí wọn fi ń rò pé tóbìnrin kan sì ṣẹ́kù mà obìnrin tó pọ̀ jù tó fẹ́ pọ̀ jù ọba wọn lé nítorí pé ìbàjẹ́ náà bó ti ṣe pọ̀ tó alhamdulillah àwọn ẹni tó ń sọ̀rọ̀ àpọ̀jù ẹni tí ò sọ̀rọ̀ lọ ìdí inú ẹ pé látàrí pé a fẹ́ sọ̀ra àwọn ọmọ wa tí wọ́n jẹ́ mùsùlùmí ẹ rí i pé wọ́n gbọ́ tọ́lọ́n wọ́n tẹ̀lé wọ́n wọ jilbab aṣọ gbàgẹ̀rẹ̀ kódà wọ́n bẹ nínú àwọn ọmọ mùsùlùmí bìnrin tí ò tí ì lọ́kọ títí ń bojú tẹ́ ẹ̀ máa tún máa jilbab ni abánigbọ́sọ̀ ẹni pamọ́ ni gbogbo ẹni tó bá sì róbìnrin nínú hijab tó wà jilbab ìtumọ̀ rẹ̀ ni pé mọ́tì ẹ̀ ṣèṣì fi lọ́kùlọ́ àfi tó bá fẹ́ tẹ́ má ṣe èsì fìlọ́kùlọ́ lọ mí àfi tó o bá fẹ́ tẹ́ ìtumọ̀ jìlbáàbù ni yàtọ̀ sẹ́ni tó sì dìílẹ̀ àbí tó wọ ọsọ kan tó ti yọ ìdí rẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀ wọ́n á yọ sílẹ̀ bàǹbàǹbàǹbà wọ́n á pè pé báwo ni yà á pàdé níbi báyìí wọ́n á lórí ẹ̀ dàrú ni wọ́n ní à tiẹ̀ lọ́kọ́kọ́ dàrú nítorí pé títí ọ̀bá dàrú ò ní polówó ọjà ìyẹn lè gbé búrẹ́dì sórí kí wọ́n lé lè ló lọ ń tà kọ́ máa bínú bí. Bi torí pé wọ́n yẹ fi búrẹ́dì ṣe fáǹsì búrẹ́dì ṣe gèlè ẹni tó bá gbé búrẹ́dì sórí ìtumọ̀ rẹ̀ ni pé mò ń tà ìwọ náà ní sè o ti sí gbogbo òdílẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ à ń ta bambambamba wọn á ní jẹ́ àpàdé ń bi báyìí ṣebí tó ń wá náà nu wá lórí ẹ̀ lọ́ dàrú ní àti ẹ̀ lọ́kọ́kọ́ dàrú kótó dípò mútò náà dàrú so yàtọ̀ sáwọn ọmọ tó ti pa àwọn masha Allah la quwwata illa billah wọn wọ jìlbáàbù sọmọ pé wọn náà lára náà ní ìsìnyàwó lọ ń wá èwo ló wù ọ jù kódà kó bàbá zìnà kọjọ mò ń zìnà ló wù ọ jù obìnrin tí ò ṣe ni ó wù ọ yàtọ̀ sáwọn olórí ibú sídìí wọn ti dìde di apẹ̀rẹ̀ wọn ò lè dá mi sínú apẹ̀rẹ̀ kó dùn àbẹ́rẹ́ ń bẹ̀ torí wọn tí wọn ti ń ṣe zìnà ti ń ṣe zìnà ti ń ṣe zìnà ó lè padà hàn ọ nígbà tó bá wọlé ọkọ tán pé gbogbo bẹ́ẹ̀ bá ṣe ṣe tó kò onídùn yóò máa jò dànù ni torí gbogbo òdi wọn ti yá fún wàlà hawla wàlà quwwata illa billah obìnrin tí ń bóra tí ń wọṣọ ipò ńsẹsì téèyàn bá fẹ́ fẹ́ ó ń bùkátà kéèyàn gbọ́n pọ̀ bóòlù ṣe approach ẹ̀ bóòlù ṣe bá sọ̀rọ̀ tí ó fi gbọ́ tí ó fi gbà tó fi ní tẹ́ kọ fàtẹ́tẹ́ dì tonti pé ó sọ fún pé mo fẹ́ fẹ́ ọ ni o ó tún máa ronú ọ̀nà onígbègbà ó tún lè nídìí káwọn consultant kan kọ́kọ́kọ́ ọlọ́gbọ́n bó ló ṣe bá sọ̀rọ̀ yàtọ̀ sáwọn ẹ̀ gbogbo ètò èsì ti ń kùn ṣé èsì ń kùn kàn án ṣẹ̀ṣẹ̀ nídìí kó ọ̀sẹ̀ fẹ́ wò ó wọ́n ti ẹ̀ kí bóò ni so free abo free so àmì tí wọ́n ti bá bọ́ ọ̀mà bóyá ó ti lọ́kọ bóyá kò tí ì lọ́kọ ọmọ sọ́ra ha so ètò dáa nìyẹn eléyìí ń bẹ náà nà tá a fi lè sọ́ra fún zina láwùjọ wa àwọn mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jẹ́ pé wọ́n múra ní ìmúra tẹ̀sìn faramọ́ àwọn bàbá àti màmá kó ń ran àwọn ọmọ wọn lọ́wọ́ o ẹ ran àwọn ọmọ yín lọ́wọ́ tí wọ́n fi máa múra bó ṣe bẹ́sìn mu o ẹ ra jìlbáàbù fọmọ yín aṣọ gbàgẹ̀rẹ̀ láti orí délẹ̀ kéṣe láti èjìká délẹ̀ láti orí délẹ̀ sọ pé tó bá ti gbé sórí báyìí ń lọ lẹ́nu òní òní jẹ́ kó wọ́n mọ bó nídìí rẹ̀ rí yàtọ̀ sí aṣọ tá láti èjìká torí aṣọ bá gbé láti èjìká yóò fi ṣépù dí hàn àyàfi tó bá jẹ́ lambúlambù kọjá sísọ àmì ètí ń bọ̀ látòrí kò lè fi ṣépù di rẹ̀ hàn eléyìí wọ́n ń pè ní jilbab wọ́n yìí sì dá jilbab ń fáńsì lẹ́vù tẹ́ pé wọ́n ó ṣe àyà rẹ̀ yóò fún wọ́n ó ṣèdí rẹ̀ yóò fún nígbà tí wọ́n ń lọ lẹ̀ ọmọ wa fẹ̀ lórí kíni a'udhu billah jilbab ni wọ́n pè ẹ̀ràn àwọn ọmọ yín lọ́kọ́ máa wọ̀ ọ́ àpọ́nlé bẹ́ẹ̀nbẹ́ fẹ́yìn gan alára àti yìí àtẹ̀yẹ lọ́mọ yóò bá lọ́lé ọkọ ìyá ṣe pé tí ọ̀ya yá àdánù tí bàbá náà ya bàbá òfò tí wọ́n wá máa lé ọmọ ká yá sọ́tọ́ lọ fẹ́ wọ̀ àwọn ò lè gbà ń tà wọn wọ́n wá máa mú sísọ́ọ̀sì wọ́n máa géjì báàbù wọn máa lára abẹ́fẹ́lẹ́ ń bẹ lápò ìyá ń gbogbo gbà yọ máa fi ya jìlbáàbù wọn máa ìyá mi ọ̀wọ́rú ẹ̀ mi náà ọ̀wọ́rú ẹ̀ wọn ìyá rẹ̀ jáde ẹrí ni wọ́n fi ń fa adìẹ ta yín dojúmọ́ yìí ìyá ẹlòmíì ọ̀ jáde ẹrí láyé pamọ́ náà ni ẹran tó ga jù sí ìyá rẹ̀ jẹrí láyé pamọ́ náà ni ìwọ́n sì ń jáde ẹ̀ ń dojúmọ́ ọmọ rẹ̀ wá fẹ́ sẹ́sìn wá nítorí pé ìyá rẹ̀ ọ̀wọ́rú aṣọ onídọ́mọ ọ̀wọ́ àwọn irú àwọn ìyá yẹn àdánwò ni wọ́n o irú àwọn bàbá bá yẹn àdánwò ni wọ́n wọ́n wá fọmọ wájú wọn sọ́dọ̀ta ọmọ ọmọ bẹ́pẹ̀ ọmọ bẹ́pẹ̀ lórí pọ́ ọmọ wọn fẹ́ sin lọ́ọ̀ tọ́mọ wọn bá sì rí òhò inú wọn ni yọọ máa sọ pé ò nìyẹn <laughs> kó dín ó náà ti dọ́mọgé abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin bàbá tí ọ̀gbá kó dín ti rẹ̀ kẹ́ ta ẹgbẹ́ sáàrin ìgboro bàbá kúdí ti rin òhò torí ẹ̀ tá a lẹ́ni tá a ní kó pọ́n ọmọ rẹ̀ lé tá a lẹ́ni tá a ní kó sọ ọmọ rẹ̀ torí ẹ ẹ jẹ́ káwọn ọmọ yín kó wọn máa wọ jìlbáàb ẹ bí máa ń ṣe bẹ́ẹ̀ ṣe yọ ọrọ kọ ni yọ kọ ọkọ gidi gan ni ó ọkọ gidi gan ni ó rì àbí ńgbà tí wọn náà wá mú ẹ tó sọ fún ìyá rẹ kó tirẹ ní tó ìyá rẹ wá rí àbúrò ọmọ ọmọ lọ ìyá wa rí tọwọ jìlbáàb wọn ni àwọn aláṣọ gbàgẹrẹ wọn fẹ́ wọn o wọn kíni kíni kíni wọn fi ṣe fún kíni wọn fi sẹ́yìn àwọn tí ò ní báyàn ṣiṣẹ́ tí ò ní báyàn gbálẹ̀ tí ò ní báyàn ẹrú lẹ fẹ́ fẹ́ ni yóò máa ràn yín lọ ní tágbára rẹ bá kà ìyá ń fẹ́ ni tí wọ́n máa rìn wòwò ni tí wọ́n máa pé ẹ wọ́n kọ́kùnrin kan máa lórí lónìí ó tún kọ́ òun náà tún lọ bú ìra rẹ̀ bọ́kùnrin lọ́la irú rẹ̀ nìyá ń fẹ́ torí ẹ eléyìí ń bẹ náà nà tá a fi lè sọ àwùjọ wa ń bi zina. bákan náà a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé àwọn ọmọ wa kùnrin ètùbá ti túbá ti fẹ́ yàwó ní àbó tó yàwó ní ká tètè jẹ́ kó ọmọ níyàwó ká tètè jẹ́ kó ọmọ níyàwó onídìí ká máa dàgbà sí i gbàtọ́ sọ pé wọ́n ń bọ̀ sọ̀rọ̀ pé àwòye ẹ̀mí o ẹ̀mí lọ́nlọ́n o tó wọn bá àwa kéré àwa sì kéré àmẹ́ kéré fún kọ́ ọmọ fọmọ ọlọ́mọ lóyún ọ̀kan fọmọ mẹ́ta lóyún lẹ́ẹ̀kan náà ó sì kéré o ó kéré sí kó fẹ́ yàwó ọ̀daràn ó kéré sí kó ṣe zìnà torí ẹ ìwọ tó ẹ pé di rẹ ń le o sì lè kóra rẹ ń jánu o sì má zìnà ṣe ọwọ́ á lò lè fẹ́ yàwó ọ̀dájú pé tí yàrá ń jẹ́ ọ lórí zìnà ó ti gbọ́n àwọn ọmọbìnrin wa ètò bá ti tó wọlé ọkọ fún wọlé ọkọ àbùrọ̀ ọmọ adágbà sí ẹ̀yìn ọ̀fẹ́ ọmọ yín ni ìbọkọ náà ni ó nì ẹdí kan wọlé ọkọ onídìkẹ́ máa lé kọ́ndíṣàn burúkú kan lélẹ̀ pé gbogbo àwọn tó mú wa wọn ò tẹ́ mi lọ́rùn torí wọn sọ ọmọ àlú wa ẹgbọ́rọ̀ ọmọ àlú tì í nìkan lọ́mọ àlìjẹ́nà ẹ gbogbo àwọn tó mú wa àwọn èèyàn rádaràda kan ni àwọn èèyàn játijàti kan ni pé wọn ti rádaràda kí lọ rádaràda láì zun wa ẹ ẹni tí ò ní lónìí náà ni wọn padà ní lọ́la so bákan náà kọ́ máa sọ pé ẹ àwọn tó mú wa èèyàn dúdú ni wọ́n pupa sì là wá lé wa ọkọ tó mú wa gbọ́dọ̀ jẹ́ pupa àfọmọ dúdú nu fámìlì wa ẹ gbọ́rọ̀ tó gbogbo rún àwọn nǹkan kì í ṣe skills ẹ wọ́n tó ń lọ skul wọ́n ti wà lọ́ndrẹ́ lẹ́fù ni sọ̀rọ̀ ọkọ láwọn sọ ní ìsìn ok tó bá gbóyún wa ń kọ́ tó bá gbóyún wa ń kọ́ nítorí pé tẹ ẹ bá ti ẹ̀yin náà ń dínà zìnnánu nígbà tẹ ẹ bá ti dé kọ́ ọmọ yín ọlọ́kọ ọkọ lọ fẹ́ ní kò sí wàhálà ẹ̀ ń sì fẹ́ kọ́ ọmọ yọ parí skul ẹnu ká ẹ bọ́ ẹni tí wọ́n fẹ́ sọ̀rọ̀ ni ọmọ yọ parí skul àní ká ẹ má fẹ́ ra yín kò sì nídìí ká ẹ má dikitéètì fún wa àmọ́ ẹ gbọ́dọ̀ lóyún ẹ lóyún bẹ́ẹ̀ bá lóyún ẹ̀yin lẹ́ẹ̀ma bọ́ bá parí skul lẹ́yìn ọdún mẹ́fà ètò ẹ̀kọ́ parí lẹ́yìn ọdún mẹ́rin tó bá dọdún mẹ́fà tọmọ pé tọ ẹ̀ ǹgbà tí ẹbí ma ọmọ ilẹ̀ ń tọ́jú ló fi dọdún mẹ́fà bó ti dọdún mẹ́jọ náà ọlọ́run foore sí so eléyìí túmọ̀ sí pé ìwọ ọ̀sá jẹni tó jẹ́ sábà sí nítorí fẹ́ fàyọnù tọmọ rẹ fi wá ń ṣe zina látàrí ó kéré ó kéré ó kéré ni síbẹ̀ ẹ̀ mọ̀ pọ́ mami ó bí ma bí méjì mẹ́ta mẹ́rin sí bàbá rẹ̀ lọ́rùn tí ń lọ lóyún wa táwọn ọmọ wọn máa ma jó kọ bàbá ọmọbìnrin nígbà tí wọn ọ̀rẹ́ ni ti sí nígbà tí wọn ọ̀rẹ́ ni ti sí obìnrin wa dìdàkudà láwọn àwùjọ wa látàrí pé zina ti pọ̀ jù nígbà tó ń bá sọ pé ntọ́ bó ń ṣe zìnnà ni tó bá dọ́dọ̀ rẹ̀ yóò sọ pé rárá máa gba etí ẹ ojú rẹ̀ máa là sẹ́mi nìkan níjọ́ náà sàpé mẹ́rin a. ilaha illallah bí bí ìgbà tó ṣe pé ilé ìgbọ̀nsẹ̀ akramakumullah ilé ìgbẹ́ gan wc tí wọ́n bá yàgbẹ́ tán bẹ́ẹ̀ sẹ́ni tí wọ́n wọlé yọ fẹ́ wò gbẹ́ rẹ̀ yọ kọ́kọ́ clear rẹ̀ náà ni pé wọ́n mi fẹ́ rí gbẹ́ ẹnì kí ni wọ́n á yàgbẹ́ wọ́n flush ẹ̀ ẹnìkejì náà yà wọn fúlọ́ọ̀ṣẹ̀ ẹnìkẹta náà yà wọn fúlọ́ọ̀ṣẹ̀ ẹnìkẹrin náà wá dé òun náà tún kó tiẹ̀ sórí ẹ̀ ẹ gbọ́ pé yorùbá náà mọ̀ sọ pé ẹ wá yàgbẹ́ lórí ìgbẹ́ ara yín ni. tó ìwọ wa ń bá ọkùnrin mẹ́rin wá tò dígbà tán fẹ́ gba abẹ́rẹ́ abẹ́rẹ́ gan wọn egún yàn kan lábẹ́rẹ́ wọn egún méjì lábẹ́rẹ́ kan mọ́ báyìí wọ́n pààrọ̀ rẹ̀ ni eléyìí bàbá tó wá yẹ kí wọ́n wá bẹ̀ ikú afẹ́fẹ́ ọmọ yín òun á tí ń lọ bẹ̀bẹ̀ wọ́n á ní ọ̀rẹ́ mi ọba mi débì kan kí ló dé ẹ àwọn ọmọ ẹ̀ sìn <laughs> àwọn amúnikọ́lù ni ẹni tó ló fóònù lóyún ká lọ bẹ́ẹ̀ ni ẹ subhanallah ọmọ òsè nìyẹn o tí kókún máa bá yà rẹ̀ tí wọ́n máa sọ pé ìbájọ ni àbáyọ tó bá kọ́ ọmọ bá gbọ́rọ̀ nǹkan òbí ọba lápọ́nlé. ètò abanilọ́kàn jẹ́ bóńtì jẹ́ àwọn wọ jìlìbáàbù ó tún wá sojú páíkó bí o kọ ọ̀lú kan bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ mi náà ó sojú páíkó páíkó ó wá ní ẹ bẹ́ẹ̀ ṣe ń ti lóyún kí ló ẹ wá bá débẹ̀ ẹ ah wo jìlìbáàbù rẹ yẹ kọ́ torí tuma jìlbáàbù ni pé rí mi sá mi sí fúnra mi tí ó bá yé wo obìnrin tó ń wọ jìlbáàbù torí ẹ ló ṣe kọ́kọ́ yé mi lẹ́nu nígbà tí wọ́n kọ́ kó wá lẹ Yorùbá yìí tí mo ń tilẹ̀ lárúbáwá bọ̀ ìwọ̀n arọ obìnrin ó wọ masha allah eléyìí kọ́kọ́ ìmpírẹ́sì yẹn wọ́n tún wá bójú masha allah la quwwata illa lárúbáwá kan ti kọ̀wé tipẹ́ nípa nàìjíríà ọkọ̀ kan fúnlẹ̀ yorùbá ọkọ̀ kan fúnlẹ̀ haúsá ń sọ̀rọ̀ islam ọsọ àlébù kálukú tó rí tonti pa àgbà àgbọ̀rọ̀ rẹ̀ wọlé ń bò mí kásá já mi lórí eléyìí nínú dáadáa tó wá sọ ó ní gbogbo nàìjíríà táwọn lọ yìí àwọn ò rí ibi tóbìnrin ti bójú àfilẹ̀ yorùbá sẹ́wọ̀n pé yorùbá àwọn obìnrin wọn ti ń bójú ti bó tilẹ̀ jẹ́ pẹ́ mi náà lè má gbọ́ yé dáadáa wọ́n ti ń bójú ti pẹ́ alhamdulillah akramakumullah ìwọ̀n arọ obìnrin tó bójú nítorí àrí tí ń bọ́kùnrin sọ̀rọ̀ mo wá ń béèrè pé ṣé ẹni tí obìnrin yẹn ń bá sọ̀rọ̀ sọ́kọ rẹ̀ ní ẹ kọ́líìkì rẹ̀ ni wọ́n jọ wá ń sùkúù ni wọ́n ẹ ẹ dáìlà ẹ mọ̀túmọ̀ jìlbà ẹ mọ̀túmọ̀ àbójú àní rí mi sá rí mi sá mi sí fúnra torí ẹ kìí ṣe pé kákan máa ṣe nǹkan ká máa kọ́pì láì jẹ́ pé à ń wádìí kí ni ìtumọ̀ ń tà ń ṣe obìnrin tó ti bóra rẹ̀ tó bó gbogbo ẹ̀ sọ ara rẹ̀ sọ́ra rẹ̀ ok tó bá yẹ pé ẹni tó wọ jìlbáàbù nu ó tún gbójú sọ́ra gbóhùn alẹ́ tó síra alẹ́ ọ sọ́ra àbọ̀ ní sọ́ra wà sọ́ra bàjẹ́ ni torí akramakumullah nígbà tó obìnrin wa wọ jìlbáàbù kò bójú o lọ́ba gbé lọ́ba ló ń lóyún ní bá wò gíẹ́ ọba gbogbo èèyàn lọ́kàn jẹ́ ìwọ tó ń wọ jìlbáàbù tó dá a báyìí kí ni wá dé bẹ́ẹ̀ tẹ̀sí ma pé mùsọ́là kan wà tẹ́minọ́lọ́jì kan wà èmi ọmọ túmọ̀ rẹ̀ iná túmọ̀ rẹ̀ lónìí o wọ́n ní brothers and sisters àwọn ta ni brothers náà rí ẹ ti tẹ̀síìrì rẹ̀ náà wọ́n lè sọ pé àwọn ti ń ṣe súnà sisters àwọn ti ń ṣe ṣe broda ti ń ṣe súnà kí nìdí rẹ̀ wá dé dìzínà sísítà ti ń tẹ̀lé súnà ìwọ ìdí rẹ̀ ti wá aráyè fún zìnà. a'udhu billahi minash shaitani rajim. sọ yẹ bẹ́ẹ̀ aa ọfẹ fọta ní yẹ̀yẹ́ rẹ̀ ṣe ọfẹ kọ ọmọ fi islam ṣe yẹ̀yẹ́ ni kọtàn bí ọsàn ẹ̀sìn rọ́tán láwọn ń ṣe náà nù etí yorùbá wọn pé aborí mọ bó wà kò yẹ bẹ́ẹ̀ o ẹ ràn àwọn ọmọ yín lọ ẹ̀yin òbí o ẹ ràn wọn lọ́wọ́ yẹtí tí máa ń wọ jìlbáàb lẹ́wọ̀ apáti kíkọ́ ọmọ mọ̀kọ́ wa wa ẹ máa sìn àwọn ọmọ yín mọ́kọ́ wa mọ́kọ́ wa tọ́ ọ̀bá mọ́kọ́ wa títí bàbá ẹ̀ máa fi ọ́ fọ́kọ́ sẹ́mi pé òun náà mọ̀ wò pé ẹ̀ẹ́ ọmọ tó bá ti bàlágà tọjọ mage tó ti bàlágà wọn fi fọkàn tó láti o sọ àmọ́ ní báàbù pẹ ń halẹ̀ ma tẹmọ kó nà yọmọ ọrùn létí ẹ pé fita ní fọkọ tí bá pé kéwọn kàn má tako bàbá èèyàn à mí ní gbà bàbá rẹ náà ní fi ọ fọkọ báwò àmọ́ wọn náà tètè dé ṣòkòtò rẹ yóò lè pé à jẹjẹ tó mọkọ lọ ha eléyìí jẹba àwọn torí ẹ ẹ mẹjẹ káwọn ọmọ yín wọn máa gbọ́ sọ jáde ẹ má ṣe wọn gbọ́ láhàn torí tí ọmọbìnrin bá ti ń gbọ́ láhàn esikesi ọmọ balẹ̀ gbogbo tí ó bá sì mú kọ́ ọmọbìnrin kó lúpọ̀ mọ́kùnrin ẹ má jọ máa yán débẹ̀ torí pé tóbìnrin bá ti ń lúpọ̀ mọ́kùnrin eléyìí méèlì zina nìyẹn méèlì zina nìyẹn bákan náà a rí i pé gbogbo tí ó bá mú kí ọmọ yín bìnrin kọ́ ọmọ wa wọ ṣòkòtò ká a ẹ má gbà ẹ má gbà ọmọ wa wà ní institution àmọ́ lọ bẹ̀ wọ́n wò without notice ẹ má notify wọn òjijì lẹ́yìn ọbẹ̀ kẹfì má fi ṣe ń ṣe lẹ́yìn yìí tẹ́jìlì báàbù tó gbé kó lé náà ló sì ń wọ́ọ̀dì sí tòsẹ́ mọ̀ pé ọmọ tó bá ti mọ̀ pé bàbá mi lè yọ sí mi lójijì yọ bẹ̀rù ọ lọ bákan náà ẹ gbìyànjú láti rí i pé àwọn ọmọ yín wọ́n yẹ ṣe ọmọ tí wọ́n máa bọ ọkùnrin lọ́wọ́ ọkùnrin ń bọ obìnrin lọ́wọ́ obìnrin ń bọ ọkùnrin lọ́wọ́ ọmọ yín kùnrin náà ń bọ lọ́wọ́ kẹ́ ẹ fi hàn pé eégún rẹ̀ ó dé náà nínú àtàrọ̀ ọmọ wa ni ọmọ sukùl yín wa ni màlẹ́kà lẹ́yìn. tọ́ bákan náà a gbọ́dọ̀ gbìyànjú pé obìnrin ọmọ dá tíráàbù láti ara hikima tó wà nítorí pé ọlọ́mọdé ara ìdá sẹ́nìkan bá ń travel pẹ̀lú obìnrin tọ́jẹ́ ìyàwó rẹ̀ àbí fámìlì rẹ̀ sẹ́mi kí táburú bá fẹ́ ṣẹlẹ̀ òun náà dá yàpò kí aburú sí òun kọ́ mọ̀ sí obìnrin yìí bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ àmọ́ tóbìnrin bá dá travel ńkọ́ yóò dá forí fa ni yóò dá forí fa ni example kan ni example yóò ti ju kò ti tọ́sẹ̀ kan tó mọ̀ ń travel àwọn afẹ́ wọ Àbújá lóru àwọ̀ bọ́ọ̀sì àwọn ọmọbìnrin wa pọ̀ nù mọ́tò wọ́n jẹ́ mẹ́fà pàṣẹ wàá fẹ́ wọ Àbújá àwọn NDLEA tó máa mú àwọn onígbòhùn tẹ̀wọ̀n kí táwọn ọba ti rí sẹ́sẹ́ gbogbo ní ti èsì sẹ́ wọn náà ń kọ́ wọ́n mú mọ́sẹ́ nígbà tí wọn ti wo gbogbo mọ́tò tí wọn ò rí gbó àwọn tí wọn wojú wọn bí ojú amúgbó atagbó wọn ò bá gbónú ẹrú wọn wọn ni wọn á wo gbogbo àwọn ọmọbìnrin tó wà nù ọkùnrin fún àwọn ọmọ kéékèèké ni wọn àwọn ọmọge ọmọge ọmọge ok all female in the bus calm down wọn bá ní wọn calm down wọn bá calm down nígbà tí wọn calm down wọn bá ní wàláì mo tún rí hikima ní òfin ṣẹlẹ̀ alálẹjọ wọn níta làwọn bàbá wọn ti mú wọn travel àwọn ta la wọn kọ àwọn káfíìrì ní sọ̀rọ̀ yìí ọ̀pọ̀ ọ̀gbẹ́ni kan lọ̀gá àwọn tí ń sọ̀rọ̀ yìí o pé ni àwọn bàbá wọn ti mú wọn travel àwọn ta lọkọ wọn ti mú wọn travel we are travelling on our own okay stand aside everybody aside. ìgbà ni tí ilẹ̀ ọ̀la bá ti má àwọn kò ń lọ fáwọn ẹni tí wọ́n ń takò human trafficking. ẹ̀kọ́ ń kọ́ ọmọ nàìjíríà jáde ní ìsìn wọn fi wọn lọ sí sẹ́ẹ̀ nàbì. ọlọ́sọ̀kọ́ wọlé atọ́kọ̀rọ̀bù zina ọ̀rọ̀ débẹ̀ lónìí wọlé atọ́kọ̀rọ̀bù zina ẹ má sùn má zina kí ló dé jẹ́yìn fọmọ ti ránṣẹ́ sílẹ̀ lárúbá kọ́lọ́ ọmọ sọmọ ọ̀dọ̀ ọmọbìnrin nífa ọmọkùnrin ẹ̀ ń e, sè wọn lọ́dún méjì ni ó sè yọ padà wá yọ wá lọ kọ́ńgbọ̀ bá di kọ́lọ́ sisi owó ná ọmọkùnrin dìgírì wọn lọ kọ́ńtrákì ọdún méjì ló sáìn nígbà tó bá di yọ wá lọkọ irú sẹ́wọ̀n wọn ń se lọ́ọ̀nà rí iṣẹ́ tọkùnrin ò rí tọ́yẹ́ pọ́bìnrin ní rí àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yọ́mọ bá wọn wépo ní ìsẹ́wọ̀n káwọn lépo lọ́wọ́ yọ́mọ bá wọn wépo yọ́mọ ṣiṣẹ́ níbi tí wọ́n ti fi kọ̀ǹpútà direct engine irọ́ lásán kọ́dà ẹlòmíín gbà tí ń lọ bí ẹ̀ máa ń tán sọ fún ni wọ́n lẹ́ẹ̀ máa lọ ṣiṣẹ́ lé hòtẹ́ẹ̀lì hòtẹ́ẹ̀lì á máa ṣe bí irembi kíbi láyé hòtẹ́ẹ̀lì rọ ni ń lọ ṣiṣẹ́ ọmọ ọ̀dọ́ ni nílé àwọn lárúbáwá tó lówó ọmọ ọ̀dọ̀ tó ṣe fún bàbá àti yẹ ẹ lọ ń gbọ́ yẹn òwò náà tó ti ń plan fọmọ rẹ lẹ̀ tẹ́ǹtì ń tòwé lọ́dọ̀ ẹjẹ́ǹtì kó jẹ́ kó rí rí o pé wàlá tọkọrọ bó zina lọ̀rọ̀ lónìí iṣẹ́ tó máa ń lè bá ṣe yóò ṣèjú bẹ́ẹ̀ lọ́ngbọ̀n bá dọ̀ yọlọ ma fọ pátá ọkùnrin ọlọ́kùnrin yọ fọlẹ̀ yọ fọgbẹ́ òun ọmọ asọmọ ọ̀dọ̀kùlà lórí èlò ó gba five hundred riyals lọ́wọ́ ajá mákìnnì ṣé tó o bá mójútó sẹ́ńbì sóò ní pa fifty thousand lóṣù náà ó kúkú pa so ó ṣe zinari ó lè dán wò bó bá dán tẹ́kí wọ́n máa bọ́ ọ̀sùn ṣeré ni látàrí pọ́lọ̀ mú ìwà ẹlòmíràn máa túmọ̀ ayé àtúkùtù ìbá lọ́nà sọ́kù walladhina hum li furujihim hafizun illa ala azwajihim aw ma malakat aymanuhum tó laqad malakat aymanuna hadhihi ọmọ atutukutu ọmọ ọ̀dọ̀ wa dẹrú tó ń bá sùn tí olójúpá ìkù tó ń bá sùn yóò délé yọ sọfẹ nìkan wọn ò bí dá sí ọsọfẹ nìkan tí wọn bá ti forí já ilé agbọn sọyẹ pé irú rẹ̀ lọlọfẹ sọmọ pé bátàrí rẹ̀ bá di kókó ìwọ lọ wà ọ̀kan náà ọmọbìnrin yẹn wọn bẹ ń lẹ lárúbáwá kan wọn ń pè ní Sultanat Oman ọwọ́ ọsọ̀rọ̀ ránṣẹ́ sínú wàsápù òun fi àsìkò yìí ṣe nàṣíà fún gbogbo obìnrin o àti gbogbo òbí àti gbogbo tọmọtọmọ ẹ káwọn ọmọ yẹn wálẹ̀ lárúbáwá yìí o wọn lárúbáwá yìí o they are really enslaving us they are sexually abusing us. wọ́n ní àpèsè tuntun lọ́dọ̀ tí wàá ti mọ̀ àti pẹ́kún tó bí ìyá bígbà tẹ fẹ́ dínà òrè mọ́ wọn ni ọ̀nà tí wọ́n ti rówó táwọn náà ti dolówó tọmọ wọn ti máa kọ́lé lé tí wọ́n máa kọ́lé mọ́lé ẹ fẹ́ dì í. àfa ńgbà bá dọ̀hùn yóò rí tàlátà yóò pè lárúbá nígbà tí ìyá bá náwó sí tán bá ń ba sùn bàjẹ́ àwọn ọmọ òwò kọ́lọ̀ mú ìwà ni kọ́nà ń bò mí bàbá tọgbọ́mọ ọ̀dọ́ lọ́mọ ọ̀dọ́ yẹn yóò máa bá sùn àwọn ọmọ rẹ̀ náà máa bá sùn ẹ̀yin náà ẹ bá ń kíyèsí mo fẹ́ gbàyàn lọ́mọ ọ̀dọ̀ kí wọ́n á ní mo fẹ́ fi fọ́tò rẹ̀ sí ná mo ní kí wọ́n fi fọ́tò rẹ̀ ránṣẹ́ kí n kọ́kọ́ rí ná a ṣé bọ́bá ṣe bíútì sí ni ó ti sẹ́ni ha sẹ́mi kó ti di nǹkan mi báyìí ti di nǹkan mi fọ́tò náà kọ́ síwájú ná wọ́n lọ́wọ́ gẹ́gẹ́ ní síwájú jó fọ́tò náà kọ́ síwájú kọ́ mọ̀ ọ̀dọ́ tó dé sẹ́mi pé tíyàwó náà bá ń wo fọ́tò wọ́n fi fọ́tò yẹn mẹ́ta ránṣẹ́ ẹnìkan wá ṣe mú gbòfin àgbòfin kò bíútì rárá ẹnìkan wá ṣe mú rogodo ó bíútì bàjẹ́ èwo lọkọ fẹ́ mu tó bíútì bàjẹ́ ni àbí kò bíútì rárá <laughs> ó bíútì bàjẹ́ lọkọ fẹ́ mu tọrọkọ máa tó ń wa ìyàwó ńkọ́ etí ò bíútì rárá ni ọ̀fẹ́ kún mu, torí kọ́kọ́ ọmọ bá tiẹ̀ rí tiẹ̀ rò so irú rẹ̀ ni o láyé john àbí láyé èso ìtẹ̀tà ń bẹ̀ náà ni bí àwọn Philippines bí àwọn Bangladesh bí àwọn India bí àwọn Pakistani àwọn ni wọ́n lọ fi sọmọ ọ̀dọ̀ yẹn gbọ́dọ̀ sí wàá jẹ́ tó fà dọ́mọ Nàìjíríà báyìí torí tọ́lọ́ ọmọ ọ̀dọ̀ bá wo nítorí tọ́lọ́ ìwọ tó yẹ pé bàbá rẹ̀ èèyàn gidi ni ìyá rẹ̀ èèyàn gidi ni ìyàwó ní jẹ́yìn débi kọ́ lọ́ọ́ máa sọmọ ọ̀dọ̀ ńlẹ́ òkèèrè. ọ̀kan nínú mọ́tò náà ni ó wá jókòó ti ọkùnrin kan àti ẹjẹǹtì ti mú ti mú travel ni wọ́n fún ẹjẹǹtì yẹn rò ó sì ti kẹyìn mọ́kà mánu wípé ọgọ́ òun ó máa ń fẹ́ kọjá pò ló ń dáná ọgọ́ òun lẹ̀ lárúbáwá ó máa ń fẹ́ kọjá pò ló ń dáná kì í fẹ́ pé ìyàwó rẹ̀ sàmúyàwó ọgọ́rùn kì í fẹ́ kó wọn dá dáná nítorí kọ́mọ́bà lọ jẹ́ pò ń lò ń dáná kọ́mọ́ jẹ́ pé ọgọ́rùn padà gba iná tòun tó ń dá ju tìyàwó rẹ̀ lọ́mọ ah ọlọ́run kàtàrà kí ló mú àwọn obìnrin máa lọ fira wọn ṣerú ẹ̀sìn báyìí náà rí ṣé ìyá nàìjíríà tó bẹ́ẹ̀ náà ni ẹ dákun nínú nàìjíríà la wà ẹ má jẹ́ àtànra wa jẹ ṣé ìyá pọ̀ ń bì tó bẹ́ẹ̀ àbí ìyá tá à ń fọwọ́ ara wa fi dẹ́rù bara wa tí ò sí lọ́pọ̀ jù torí tẹ́ ẹ bá ti jáde ẹ ní mọ̀ pé nùgbádùn la wà o lóòótọ́ ó lé o ó lé níwọ̀nba o àmọ́ tí èèyàn bá ti jáde kò ní mà torí wọn ní tí wọn bá ti yọ ọ̀pọ̀ lọ́lọ́mi tútù kan sọ sí gbígbóná kò ní mọ̀ pa ipe méjì ìyá yẹn ò sí táwọn èèyàn fi lọ kira wọn bọnú jíjọmọ ọ̀dọ̀ tí wọn fi lọ kira wọn sẹrú àwọn awi tí wọn wá sọ pé ní Libya wọn ń bá wọn sùn bàjẹ́ ni wọn ń fi wọn sẹrú bàjẹ́ ni ọkùnrin gan ò sèé wọn tún bọkùnrin náà sùn ok initially ta ló ní wọ́n lọ sọ́n kí ni wọ́n wá lọ ogun jà nàìjíríà ni ọ̀nà àti ríṣe àti ríjẹ ò sí nàìjíríà ni àyàfi téèyàn bá nítẹ̀ lọ́rùn oníkálukú ń rí tiẹ̀ níwọ̀n bá nàìjíríà wà yìí kọ́lọ̀ má bàjẹ́ sòkè alọ́fẹ́ wa máa mú yàn á máa sá lọ sí lùkẹ́ ìlú kíni kíni bẹ́ẹ̀nbẹ́ kíni bẹ́ẹ̀nbẹ́ yàn á lọ máa fira rẹ̀ sọmọ ọ̀dọ̀ ọlọ́ fira rẹ̀ sí ẹrú lórí kíni ẹrú gidi torí kò sí nǹkan kan lára rẹ̀ tọ́jà yìí pé no going zone kò sí wọ́n lè bọ́ òwò kan máa bá a sùn ọ lọ́pṣàn ṣebí bàbá rẹ̀ ń bẹ́ ń tòsí lókè lọ bá bàbá rẹ̀ bàbá ń bo ìyá rẹ̀ ń bẹ́ ń tòsí lọ ní òfúnjà wa ìyá ń bo ẹ̀gbọ́n rẹ̀ kan sẹ́kẹ́ nìkan ọ̀gbọ́dọ̀ mọ lójú yóò lò wọ́n lọ jà láàrin ìlú ni tọ̀kọ́ lọ jà náà. eléyìí túmọ̀ sí pé ẹ dákun ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run kára yìí fáwọn ọmọ wa ọlọ́ni wala taqrabu zina zina ẹ gbọ́dọ̀ súnmọ́ zina torí ẹ kọ́dà bóbìnrin ọba lọ hajj ẹ má jẹ́ ọ̀dà lọ bọ́mọ ọba lọ hajj ẹ má jẹ́ ọ̀dà lọ ìgbà tẹ́nìkan sọ alayhi ó ní wọ́n korúkọ mi sínú àwọn ẹni tí jagun ìyàwó mi òun sì fẹ́ lọ hajj ṣé ogun ni kí n tẹ̀lé wọn lọ ní àbí kí n lọ báyàwó mi hajj anabi ní maza tẹ̀lé yàwó rẹ tẹ̀lé yàwó rẹ hajj. àwọn obìnrin ti ń dá lọ hajj ń ewu pọ̀ ti pé hajj nífa ewu pọ̀ ń Ba báwo wà lóbìnrin ti ń dá lọ kánù láti lẹ́yìnìs yọ̀ọ́ dá lọ wọ́n wá wọn délẹ̀ àbóbìnrin tó yẹ pé ń dá lọ sí Abakaliki obìnrin tí ń dá lọ Onitsha obìnrin mi nìsín wà lọ́nà Togo obìnrin mi òun tiẹ̀ àwọn ń wọ bàálù káyé ni láti Amsterdam ó ló ń lọ sí Berlin ó ló ń lọ sí London nìkìnnì nìkìnnì kí lè fi dà orí yín pààrọ̀ ni ẹbí orí yín náà ló sì wà lọ́rùn yín sọlẹ́ ìtumọ̀ sí pé ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run jàmá ẹ jẹ́ àjìnà sí zina ọlọ́run sí ilé wọ̀ ká jìnà sí. tó a gbọ́dọ̀ gba zina láyè láwùjọ wa débi pé àmọ́ wa tún fi dásà pé séwọ́n náà lọ́rẹ̀ẹ́bìnrin ni ọlọ́run má jẹ́ ìlú ò gbọ́dọ̀ bàjẹ́ débẹ̀ o ẹ rí i pé láwùjọ míì àṣà ni pé èèyàn ń ṣe zina àṣà ni pé èèyàn lálẹ́ ẹni tí ó bá gan ló strange àbí òye wa so a gbọ́dọ̀ gba àsàkàsà láyè tó bá fẹ́ yàwó ń bẹ̀ wọ́n dáràn torí kò tí ma pé culture tàwọn ni pé kíni bóun bá lọ́kọ kò tó ohun tó gbọ́dọ̀ ní àlè tó bá mú yàwó yẹn láti ìlú yẹn tó bá mú lọ bòmíì sọmọ pé ọmọ yẹn àlè náà ni tó bá sì jẹ́ pọ́kùnrin ibẹ̀ náà lọ fẹ́ yàwó ìyàwó náà tún dágun tíyàwó ìbá sọ ọmọ abẹ sọmọ pé ọ̀pọ̀ òun ló jìjì pé ah, ọkọ lòun níyàwó ń tún lálé ń ta so gbogbo irú àwọn culture burúkú kò tí ẹ yẹ ọmọ èèyàn ká má ṣẹ̀ṣẹ̀ sí ìsọ mùsùlùmí ẹ̀yẹ wúrọ̀ àwọn àrùn burúkú tó lè tara zina múyàn àrùn burúkú lóríṣiríṣi tó ní í ṣe pẹ̀lú abẹ́ tó ní í ṣe pẹ̀lú àlàáfíà èèyàn tọ́lọ̀ wọn bá ń jẹ wọn látàrí pé wọ́n ṣe zina ọ̀gá ni wọ́n ń pè ní aids látòrí signal rẹ̀ hiv tó bá lọ dògidì wàhálà ni látòrí sígínà gan ọ̀ràn gbogbo irú eléyìí báyìí ẹ̀rí pé ń ṣẹlẹ̀ láwùjọ mi ọlọ́wọ́n bọ̀ sàdédé gbé kó wọn àfi torí kẹ́ni tí ó gbọ́rọ̀ ò lè bá gbọ́rọ̀ ẹni tí ó sì ní gbọ́rọ̀ ńkọ́ kò ní gbọ́rọ̀ náà ni. tọ́ zina tẹ wá rí yo kò sẹ́ni tí ò ní ṣe láyé ṣùgbọ́n ètò kálukú ó ṣe lọ yàtọ̀ síra wọn ọlọ́run dákun ṣàánú wa. àdánwò rẹ̀ kálukú ni ọba nínú hadith eléyìí tí imaamu bukhari àti muslim gbé jáde kó fi lè bá mi èwo ni wọn náà ti ṣe báyìí abu hurayra radiyallahu anhu ọgbà àti ìsìwá alátọ́dọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run anabi sọ pé kútìbà alẹ́bìnrin adama nasibuhu mina zina ọlọ́run ti kọ ntóníkálukú òsè nínú zina ọlọ́run ti kọ́lé lórí gbogbo ọmọ anabi adam mùsùlùmí gánà aw káfíra ọba jẹ mùsùlùmí ọba jẹ káfíra ọlọ́run ti kọ́ àkọọ́lẹ̀ èwo nkálukú òsè nínú zina láyé yìí tọ́ mudirikun dhalika la mahala zina nkálukú kálukú òsì sẹ́nà ni kò sí dàbítàbí kálukú òsè zina tiẹ̀ náà ni kò sí dàbítàbí tọ́ fẹlẹ́ẹ̀ẹ́nání torí náà ẹ̀yinjú méjèèjì zina human nazar zina tiwọn ni wíwò olùkọ́tọ̀ ọba bọ́ lọ́wọ́ tafẹ́ ò tí bọ́ lọ́wọ́ tẹ̀yinjú zina tẹ̀yinjú òun náà ni wíwò tani ewu obìnrin kò sọ̀rọ̀ akaramakumula àbí ustaazu mọ̀rọ̀ kó yé wa aha so ẹlẹ́sẹ̀ rí pé òdodo lọrọ anabi sallallahu alaihi kò sẹ́nìkan àyàfi kó pé ìpín tiẹ̀ tani yóò ṣe nu zina yóò ṣe náà ni tún méjèèjì zina tiẹ̀ ní kíni wíwò Wali wal udhunani etí méjèèjì nkọ zina humal istima' zina ti etí méjèèjì ní máa tẹ́tí gbọ́ ọ̀rọ̀ kọ̀rọ̀ àwọn agbọ́rọ̀ torí ẹlòmíì ọ̀rọ̀ tóbìnrin ń sọ ọlọ́gbọ́n ó sì ti tọ́ ara ọ̀rọ̀ tí ń ya ní dùn mọ́ yọ máa gbéra rẹ̀ lọ gbogbo ibi tó ti gbọ́rọ̀ obìnrin bóbìnrin tẹ́ máa dùn ó ti tó zina ti ẹnu wàlísàn ahankọ zina hulkalam zina ti ẹ lọ́rọ̀ ọ̀rọ̀ sọkúsọ ọ̀rọ̀ kọ̀rọ̀. so zina tẹnunu zina tahanu bọ́ọ̀bá bọ́ lọ́wọ́ tẹrinjú ọ̀bọ́ lọ́wọ́ tẹ́tí bọ́ọ̀bá bọ́ lọ́wọ́ tẹ́tí ò tí bọ́ lọ́wọ́ tahan wàlíyẹ́dù ọwọ́ ńkọ́ zina halbọ́t gbígbàmú zina tọwọ́nù gbígbàmú yọ fọwọ́ ra obìnrin olóbìnrin ẹlòmíì lè fọwọ́ gbóbìnrin dì kó mójú kó ń bẹ̀ kó ṣe bí gbà tó nǹkan ló ń gbà ń dì atẹ́gùn àmọ́ gbáyà ń dì tọ̀tọ̀tọ̀ tẹ atẹ́gùn àwọn agbáyàn dì atẹ́gùn agbáyàn dì jọba mọ́wọ́ kó ń bẹ̀ kíá so zina tiẹ̀ nu wọ́rẹ́julu ẹsẹ̀ ńkọ́ zina alukótọ́ zina tiẹ̀ ní rírìn jẹ́ rìn lọ sọ́dọ̀ girlfriend yìí so yọ́sà máa sásọ̀fà amárùwà ni láàrin ilé rẹ̀ àtọ̀dọ̀ obìnrin zina tiẹ̀ nu ẹ̀rẹ́ lomi ni tọ́ba jọmọ sùkúlù ó sẹ́ẹ̀lì tiẹ̀ ńbẹ ládé níkẹ gbogbo gbalẹ̀ máa rí lọ́ndájí kí ló ń ṣẹlẹ̀ báyẹn mi dẹ̀ wá wọ ẹnìkan ní tálẹ̀ nìkan náà kò nídìí ká ẹ̀ mà ó tún di lọ́la tó rí i <laughs> tó zinati ẹni sáàmà lọ́ máa bọ̀ máa sásàfà márùwà zinati ẹnu wọlọkọlùbù ọkàn yẹ hùwà yọọ máa wú ọkàn zina tọkàn ni pé ọmọ awù pé ah bí kéèyàn gba obìnrin bí kéèyàn ra mu bí kéèyàn ọ ra mu báwo. ẹ wọ́yẹ tẹ̀mẹ́nà ọkàn máa ran kàn pé ẹ́ eh, tíyẹn bá lọ ríru eléyìí tíyẹn bá lọ ríru eléyìí. wọ́yẹ sọ́dẹ́kù dẹ́lẹ́ kẹlifọ́rìj wọ́yẹ kẹ̀dẹ́bọ̀ ṣùgbọ́n abẹ́ òní ọ̀jà ló ń tẹ̀ àbí kọ́ sọ pé rárá. sàkílẹ́yìn tẹ́yìn tó ti rìn tẹ́tí ti gbọ́ ẹnu ti sọ. So ọwọ́ ti kàn ọkàn ti ro okùn abẹ́ni oní ọ̀finalize ẹ̀ tó kùkù sẹ́ńsì náà parí àbó dúró lórí tertiary level tòtò ọba bọ́ lọ́wọ́ nílá ọ̀bọ́ lọ́wọ́ kékeré kọ́lọ́n sànù wa alimami al-Bukhari àti Muslim ló gbà wá kí wọ́n á ní ìyá tí ń bẹ fún onízìnà onízìnà tó ti níyàwó rí àbí tó lọ́kọ rí tó ti bóbìnrin lórí tọkùnrin ti bá lórí tí wọ́n sì jọ ọmọlúwàbí láwọn méjèèjì nígbà yẹn tí wọ́n ti bàlágà tí wọ́n sì nílàáká ìkún tó bára wọn lò yìgì tó sì lálàáfíà ń bẹ láàrin wọn kún tó bára wọn lò tó a tún lọ ṣe zina lẹ́yìn rẹ̀ arrajmu bil hijara wọ́n sọ lóko tó èkú ni o wọ́n sọ lóko tó fi kú. tó kọba àjọkùnrin kọba àjọbìnrin kọba àjẹ mùsùlùmí kọba àjẹ káfíìrì àwọn káfíìrì tún gbé débẹ̀ ọ̀rọ̀ pé káfíìrì lòun ló ń ṣe ń ṣe zina wọn á pọ tó sínú rẹ̀ ó dùn ẹni tó bá ti ṣe zina tí kọndíṣàn yẹn bá pè sí lára kí ni wọ́n ṣe wọ́n pa ni tọ eléyìí ó wá nínú àwọn àdéhìí tó pọ̀ látọ̀dọ̀ anábìwọ Muhammad sallallahu alayhi wa sallam nínú rẹ̀. هنا حديث أبو هريرة رضي الله عنه أتي زيد بن خالد الجهني رضي الله عنه ولا ركني كان إنه أواركو أو أبا نبي محمد صلى الله عليه وآله وسلم وأن يا رسول الله إلى النبي أنشرك الله من فلان به إلا قضيت لي بكتاب الله فكو في ترى الله كو في صداج وفمي الآخر أني كجي tọ́tẹ̀ lọ́kùnrin ìdọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam òun náà wàá sọ wa huwa afqahu min ṣùgbọ́n onímọ̀ nípa òfin ṣẹ̀ríà jùlọ. òní na'am òní bẹ́ẹ̀ ni faqdi baynana bi kitabillah tíra ọlọ́run ni kò fi ṣèdájọ́ láàrin wa. wa'dhan li màá fẹ́ kọ́ yọ̀ǹda fún mi láti sọ̀rọ̀. faqala qul anabi ni sọ̀rọ̀ ẹni tó ní ọlọ́wọ́ abẹ́rẹ́ ọ̀rọ̀ ọ̀ni ìnábìnì kan àṣìfẹ́n àlẹ́ àhádá ọlọ́mọ mi jọ́ mọ́ ọ̀dọ̀ lọ́dọ̀ eléyìí fẹ̀zánà bí mọ̀rọ̀ àtìhìn lọ́ba ṣe zina pẹ̀lú ìyàwó rẹ̀ ẹ̀rọ ọmọ ọ̀dọ́ mẹ́ọ̀ fìtínàtì ọmọ ọ̀dọ́ lọ́mọ àtẹ̀mí lọ́dọ̀ eléyìí ọba báyàwó rẹ̀ ṣe wà ọ̀fẹ́rẹ̀tù anna wọ́n wá fún mi rò pé ọmọ mi o wọ́n sọ lóko tí èkú ni o wọ́n sọ lóko tí ó fi kú ni faftadaytu minhu bi mi'ati sha mo wá fi ọgọ́rùn-ún àgùntàn mo fi ra ọmọ mi padà pé kàkà kí wọ́n bá ń sọ lóko pa mo fọgọ́rùn-ún mo fi ra padà wa walida àtẹrúbìnrin kan fasaltu ahlal ilm mo tún wá bi àwọn olùmọ̀lérè fa akhbaruni wọ́n wá sọ fún mi ajẹ́kọ̀ àwọn èèyàn lásán ló bi léèrè tẹ́lẹ̀ tí wọ́n sọ pé ọmọ rẹ̀ wọ́n pa ni ọmọ ò tí ì níyàwó rí ọ̀bọ̀bìnrin lórí kó tó ṣe zina yìí mọ̀ wá bi àwọn olùmọ̀ àwọn tó ti ẹ̀kọ́ kọ́kọ́ bi léèrè fa akhbaruni àwọn wá sọ fún mi pé annama alẹ́bìnrin jẹ́ldùmí ẹtìn wọ́tàkìrì ibùhámin pé ìyàtọ̀ màmí ọkàn jẹ kò ju ikpe kí wọ́n nà lẹ́gbọ̀ ọgọ́rùn-ún lọ sì gbé pamọ́ fọ́dún kan wa anna ala imra'ati hadha ar-rajm wọ́n á sọ pé ìyàwó eléyìí ni wọ́n sọ lókù pa torí abilékọ lòun. fa qala rasulullah sallallahu alayhi wa sallam anabi wa kí àtọ̀rọ̀ ọlọ́run kó máa bá wa sọ pé walladhi nafsi biyadihi mo fọlọ́n tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ búra la aqdiyanna baynakuma bi kitabillah màá fi tírọ̀ ọlọ́run sì dájọ́ láàrin mo fọlọ́n búra. alwalidatu wal ghanamu raddun alayk àtẹrúbìnrin àti àgùntàn ọgọ́rùn-ún tó ọ wàhálà bìníkà jẹ́lùdùmí àtẹnu wọ̀tàkìrì ibò ámì ìyá tí wọ́n fi jẹ ọmọ rẹ̀ náà ni pé yọ jẹ gbọgọ́rùn á sì gbé pamọ́ fọdún kan. wọ́gùdù ya unais ìwọ unais ọ̀kan náà àwọn sọ̀hábà nù ìlàmúrọ̀ àti hàdá tètè sí àfẹ̀mẹ́júmẹ́jì lọ sọ́dọ̀ ìyàwó eléyìí fẹ́ ìnà tó bá jẹ́wọ́ pọ̀ ń ṣe zìnà farjumha sọ́lọ́ kò tí ì kú. hadith yìí muttafaqun alayhi imaamu al-bukhari àti muslim ló gbà wá. báyìí ló ṣe wá lọ́dọ̀ imam muslim níta nílò náà àdìsí ni pé ìwọ unai ọ̀kan náà àwọn sàhábà tètè jí lọ ká ìyàwó eléyìí mọ́lé òbí léèrè nípa zina tí wọ́n ló ṣe tó bá fi lé jẹ́wọ́ ajẹ́pẹ́kọ̀ sọ ló kò zina zina ma tí akramakumullah kí lànà bí ní kí wọ́n ṣe ń bì ó ní kí sọ ìyàwó yìí ní òkópa imaamu bukhari àti muslim ló gbà wá àwa ti mà nínú òfin ṣẹ̀ríya pé ìdájọ́ lè wá nù alukur'ani ó sì lè wá nínú sunna ntọ́ wá nù sunna kò yàtọ̀ sí ntọ́ wá nù alukur'ani ntọ́ wá nù alukur'ani kò yàtọ̀ sí ntọ́ wá nínú sunna torí ẹ̀ eléyìí jẹ́ ìdájọ́ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam lórí pé gbogbo abilékọ ìbá àjọkùnrin ìbá tó bá ṣe zina ìdájọ́ rẹ̀ ni kò wọ́n sọ lókò pa. bákan náà ni hadith Ubadah ibn Samit radiyallahu anhu kọlẹ kọlẹ rasulillah sallallahu alayhi wa sallam khudhu anni khudhu anni qad ja'ala allahu lahunna sabila albikru bilbikru بالبكر جلد مئة ونفي سنة والثيب بالثيب جلب مئة والرجم رواه مسلم عبادة بن صامت رضي الله sallallahu alayhi wa sallam ni ẹ tẹ́wọ́ gbàlọ́wọ́ mi o. ẹ tẹ́wọ́ gbà lọ́dọ̀ mi qad ja'ala Allahu lahunna sabila ọlọ́run ti sọ̀nà àbáyọ fún wa o torí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú òfin ọlọ́run ẹni tó bá ṣe zina kò bá àjọkùnrin kò bá àjọbìnrin ọlọ́run bá ní kó tì wọ́n má lé ni kó tì wọ́n má lé. واللاتي يأتين الفاحشة من نسائكم فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا àwọn ẹni tó bá ṣèbàjẹ́ nínú àwọn obìnrin ẹ tì wọ́n mọ́lé títí tí kò pa wọ́n sínú ilé àbí títí tọ́lọ́run ìsọ̀nà àbáyọ eléyìí nìyá alákọ̀ọ́kọ́ fẹ́rí kéèyàn tún lé pọ̀ ẹ tì wọ́n mọ́lé tí kò pa wọ́n so àbí tọ́lọ́run ìsọ̀nà àbáyọ anábì wa lọ́lọ́run ti sọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ yẹn ní ìsinmi pé ọmọge pẹ̀lú ọmọge ọmọge kùnrin ló ṣe zina ọmọge obìnrin ló ṣe zina ìyá wọn ní kíni wọ́n jẹ́ ẹgbẹ́ ọgọ́rùn á sì gbé wọn pamọ́ fún ọdún kan abilékọ àtàbilékọ abilékọ ọkùnrin abilékọ obìnrin ńlọ ṣe zina arrajm wọn sọ wọn lóko títí tí wọn fi kú alimami Bukhari àbí imam Muslim ló gbà wá tọ́ba yẹ kó abilékọ ńlọ ṣe zina pẹ̀lú ọmọge ńkọ́ ọkùnrin ti níyàwó obìnrin sì jọ ọmọge kálukọ́ jẹ́ yàtọ̀ ṣe déédéé pẹ̀lú ẹ̀ ìyá tó ṣe déédéé pẹ̀lú ọkùnrin tó ti níyàwó rí oníkíni á sọ ló kò tí kú ìyá tẹni tọ́jọ́ magi tí o ti lọkọ rí ńkọ́ jẹ gbọgọ́rùn á sì gbé pamọ́ fọ́dún kan. Abu Hurairah radiyallahu anhu onáà tún gba wa àbí Abdullahi bin Abbas Malik. ọwọ́ abá nàbì sallallahu alayhi wa sallam torí mẹ́rìndì ń bẹ ẹnu ẹni tí wọ́n sọ lóko láyé ànàbì sallallahu alayhi wa sallam látàrí kó ṣe zina ọwọ́ abá nàbì sallallahu alayhi wa sallam kó ń ṣe zina ẹ̀fọ́ mímá ànàbì wa ni la'allaka qabbalt ṣèṣì kọ́ kan kíìsì rẹ̀ aw ghamazta ṣèṣì kọ́ kan fọwọ́ kan aw nadarta ṣèṣì kọ́ kan wo qala la ya rasulallah ó ní rárá mo bá ṣe zina ni rawahul bukhari bukhari ló gbà wá eléyìí túmọ̀ sí wípé tó bá dájú bí abilékọ ṣe zina ìdájọ́ rẹ̀ ní ká ṣe kínni ká sọ ló kópa nínú ẹgbàá wa kan tí imaamu bukhari àti muslim gbà wá wọ́n ti ẹ̀ ṣàlàyé yéké ń bẹ̀yẹn umar radiyallahu anhu ó ṣe kútùbà ó ní inna allah ba'atha muhammadan bilhaq wa anzala alayhi alkitab dájú òdodo lọ́lọ́run fi rán anabi muhammad sallallahu alayhi wa sallam ó sì sọ alukur'ani kalẹ̀ fún un. fakana fima anzalallahu alayhi ayatu rajul nínú nǹkan tó lọ́n sì sọ̀kalẹ̀ fún anabi sallallahu alayhi sallam ọ̀nláyà ẹ̀sọ́ onízìnnà lóko nínú tó lọ́n sọ̀kalẹ̀ fún un. qara'naha àwa kà á wa wa'inaha a sì sọ wa aqalnaha a sì sì làákàyè nípa rẹ̀. farajama rasulullahi sallallahu alayhi wa sallam anabi sọ ń zina lóko wa rajamna ba'dahu àwa náà sọ ń zina lóko lẹ́yìn rẹ̀ anabi sọ ń zina lóko àwa náà sọ ń zina lóko lẹ́yìn rẹ̀ fa akhsha in tala bin nasi zamanun an yaqula qa'ilun ma najidu ar-rajma fi kitabillah ẹ̀rù ń bà mí o bí egbe bá regbe tẹgbèrègbè tọjọ lọ kẹ́nìkan ọmọ máa sọ yìí pé àwọn ò ríbi tọ́lọ̀ ń ní ká sọ ẹni tó bá ṣe zina lóko nú alukurani a sì ti rí lónìí àwọn ẹni tí ń sọ pé kò sínú alukurani a jẹ́ pé kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ nínú àwọn tá à ń pè ní orientalist mustachirikun àtàwọn àrùdí wọn àwọn àrùdí wọn táwọn ọjọ́ ọmọ nàìjíríà lápèjúwe àwọn àrùdí wọn táwọn ọjọ́ ọmọ misra lápèjúwe táwọn náà máa sọ pé ńgbà tá a ti rí inú alukurani kò sí pé gbogbo nǹkan lọ́wọ́ wà nú alukurani lẹ́yìn náà ó wà nú alukurani ilé ìtọ́lọ́ ń sọ̀kalẹ̀ tọ́lọ̀ ń ṣe nafkhu àyà yẹn tilawatan la hukman ọlọ́run pa àyà yẹn rẹ ní kíké ìdájọ́ rẹ sẹ́kù ókè tẹ́lẹ̀yìn ọba yọ ọwọ́ nù àdé kí wọ́n lọ mà tó lè jẹ́ ká tẹ́lẹ̀yìn dànù kí ni wọ́n mà lórí ẹ tó lè jẹ́ ká tẹ́ àdìsí dànù àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ torí ẹ ọlọ́ọ̀ka ẹ̀rú ń bà mí kásìkò kan máa lọ dé nígbà tí gbégbá rẹ gbé tẹ́gbèrègbè táwọn èèyàn á máa sọ pé àwọn ọ̀rá yà yẹn torí rẹ̀ á lè lò. fẹ̀yẹ̀dìlù tọ́wọ́n adẹni tí ń sin àwọn èèyàn lọ́nà bitarki faridatin anzalaha Allah látàrí fífi nǹkan kan tọ́jú ọ̀ràn yẹn lẹ̀ tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé. wà inna ar-rajma haqqun ká sọ onízìnnà lóko òdodo ni ó fi kitabillah nínú tírà Ọlọ́run. ala man òdodo nípa gbọ́dọ̀ musẹ́ lórí gbogbo ẹni tó bá ṣe zina ìdá ahsana mina rijal tó bá di ọkùnrin tó ti níyàwó rí tó bá di ọkùnrin tọjọ màlúàbí tó níyàwó tí igi tó lálàáfíà tí ń bẹ láàrin rẹ̀ àtìyàwó tó sì ti báyàwó lò lábẹ́ bẹ́ẹ̀ tó wá ṣe zina lẹ́yìn ẹ̀ asọ̀lùkù mina rijali wan nisa kìbá àjọkùnrin kìbá àjọbìnrin ìdá qamatil bayyina lópin ìgbà táwọn ẹlẹ́rìí bá jẹ́rìí sí pé bẹ́ẹ̀ ni akamori zina ni. aw kana al-habal lóyún kọ̀ lọ́kọ àbótí lọ́kọ kọ́lémi kọ́ ni mo sún mọ́ tó fi lóyún awele ẹtirọf abóńlọ́jẹ́wọ́ Umar tún sàlàyé tá a máa ti torí tá a máa tara rẹ̀ mú yàn kó ṣe zina inú kẹlẹ́rì ọjẹ́ rẹ̀ inú ká róyún ọ̀sọ́kọ àbọ̀kọ́wọ́ ọkọ́lóńkọ́ ló ń bá lò àbí kó sì jẹ́ pé ẹni tó ṣe zina lọ́jọ́wọ́ al-Imam al-Bukhari wa Muslim ló jáde tọ́ eléyìí já àwọn ẹ̀rí tó fi hàn wá pé ẹni tó bá ṣe zina ńkọ́ tó bá jábí lé kọ́ kí fún un asọ lóko tọ ilé ìjọba téèyàn bá wá jẹ́ pé ó ṣe zina àmọ́kèsà abilékọ ọkùnrin ni kò tí ì níyàwó obìnrin ni kò tí ì lọ́kọ á nà lẹ́gbẹ̀ẹ́ ọgọ́rùn-ún á tún wá gbé pamọ́ fọ́dún kan sẹ́gbàá yẹn ò tó ni kò tó gbígbé pamọ́ ò tó kò tó dọ́bù náà ni yọ jẹ́ gbọ́ ọgọ́rùn-ún á tún gbé pamọ́ fọ́dún kan. òfin ọlọ́run ọba nìyẹn kọba àjọ ọkùnrin kọba àjọ obìnrin ẹ ṣàánú obìnrin ọtẹ gbọ́ tọkùnrin àá obìnrin tí ó ṣàánú ara rẹ̀ tó ń lọ ṣe zina yóò jẹ ẹgbà inú rẹ̀ ó dùn á tún gbé pamọ́ fọdún kan ẹrú ni kò lómìnira àwọn jẹ̀dájì wọ́n jẹ gba àádọ́ta ẹgbàá àádọ́ta lẹ́rú ọ̀jẹ̀ ọmọlúwàbí ọ̀jẹ̀ ọgọ́rùn sáà tún á gbé ẹrú náà pamọ́ fóṣù mẹ́fà rárá o àní gbòǹpamọ́ tó bá ti jẹ gbó tuntun kò bá àjọkùnrin kò bá àjọbìnrin obìnrin wa lọ lóyún kọsọkọ bẹ́ẹ̀ bó ṣe wà láwùjọ wa ń bì ẹ kàn rí sí gbogbo wọn ó di bá kété nìyà ó di bá kété kálukú kan lóyún náà ni ọkọ ńkọ́ wọn ni ah, kò nídìí ọkọ onídìí ọkọ kódà àwọn ìyá mi wọn tún sọ pé bàbá ti rẹ ń tọ́ fẹ́ràn rẹ jẹ́ lóyún kọ́ máa lọ gbòmí láti rí kò tá a fẹ́ ná bàbá mi kó tún sọ fọmọ rẹ tó ló ń fẹ́ fẹ́ yàwó pé àbó bá dẹ̀ níyàwó fẹ́ fún lóyún tó bá dẹ̀ ti fún lóyún màá gbà pé ọkùnrin dẹ̀ níyẹ. gbogbo orí eléyìn àwọn ọ̀daràn bàbá nìyẹn o ọ̀daràn màmá nìyẹn o. ọmọ tó lóyún tí ò lọ́kọ kèé sì sẹ́rú tábà kọ́gà rẹ̀ ló fún lóyún oyún yọ jẹ ìyà yọ jẹ ìyà tí ó bá sọ pé a jẹ́jẹ́jẹ́jẹ́ mo sùn sílẹ̀ àǹtí mi ọkọ àǹtí mi kàn rá mi mú ni ó rò pé àǹtí mi ló lè mí nì mo rò pé yé wa eléyìí ló lè yọ o ẹ̀jẹ̀ bẹ̀ àbí kọ́ sọ pé à wọn fi mú òun tipátipá wọn di òun lọ́wọ́ wọn di òun lẹ́sẹ̀ náà á bò ń sùn so eléyìí ló lè yọ o ẹ̀jẹ̀ bẹ̀ wá jẹ gba ọgọ́rùn-ún wọ́n sì gbé ọkọ amọ́fọ́dún kan kí ni májẹ̀mú téèyàn ó fi jẹ̀yà yìí kí ni májẹ̀mú téèyàn ó fi jìyà ẹni tá a kò ṣe zina tí ó jìyà àkọ́kọ́ ni ó gbọ́dọ̀ jẹ́ pé tó bá jọkùnrin orí abẹ́ rẹ̀ ní déédéé ibi tí wọ́n ti máa kọlà fún yàn tí wọ́n ti máa dábẹ́ fún yàn yóò jẹ́ pé orí yùn ọwọ́nú abẹ́ obìnrin ó kéré jù nù ẹ̀ríkẹ́ zina kọ lọ títì ọwọ́ orí abẹ́ rẹ̀ tó bá ti lè wọ́nú abẹ́ obìnrin o ti zina náà nù wàá jẹ ìyá yìí wọ́n sọ lóko alùpùpù yàrá màlọ́dà báwo wá ní tí gbogbo abẹ́rẹ́ báwo náà à ó ṣe déédéé náà nù so ètò kéré jù nìyẹn tó bá jóbìnrin òun náà kọ̀ǹfàmù pé déédéé orí abẹ́yùn ọ̀wọ́nu abẹ́ òun so wọ́n jìyà nù tó bá ti lè wọ inú abẹ́ tóbìnrin obìnrin tí ò tí ì kú sẹ́mi ń bẹ lára rẹ̀ rò pé yé wa ẹnìkan wẹ̀ òkú tí wọ́n á wẹ̀ ọwọ́ àwọn òkú à ẹ oníjọpọ̀ rẹ nìkan yọlọ ẹ náà rọra ṣe díẹ̀ ọlọ́wọ́ forí jàn o <laughs> lọ́ba bọ́ sókòtò ní máa ń á ẹlòmíì ọ̀daràn tiẹ̀ níbi tó ti kí ló ti mú wa ní máa ń ya tó ti kú sùn à ní kó ṣe zì náà àmọ́ yóò jẹ́ bá bá ńlá yà yóò jẹ bàbá ńlá yà torí pé tí ẹ ti accumulate oríṣiríṣi nǹkan yóò gbà fọlọ so ìta ń sọ ni pé tí a fi ṣèdájọ́ zina fún yàn obìnrin yẹn gbọ́dọ̀ jẹ́ pé ẹ̀mí ń bẹ lára rẹ̀ wọ́n wá fi kinní kan bíi rọ́bà bíi fùtùfùtù wọ́n fi draft di obìnrin ìwọ́n wá lọ gbé yàrá lọ́ọ́ máa bá sùn wọ́n ní kó fẹ́ yàwó kó yàwó yọ́ọ́ mọ̀ bá rọ́bà sùn wọ́n ti yà gẹ́gẹ́ bí ìdí obìnrin tó bá sì ti kìdí rẹ̀ bọ́ yóò máa ṣe bọ́mubọ́mu sí i nídìí bí bí ìdí obìnrin tá kò ṣe zina kò ṣe zina àmọ́ yóò jẹ ìyà torí sọ̀rọ̀ pé tí bàbá rẹ̀ ṣẹnu tó fi bí ọ. <laughs> torí di eléyìí báyìí ọjọ́ bá ẹlẹ́ẹ̀kejì kò gbọ́dọ̀ sí sùjú kò gbọ́dọ̀ sí sùjú. bí kọkùnrin ó rò pé mo rò pé ah mo rò pé ìyàwó mi ni mi mọ̀ pé ìyàwó mi ni ẹjọ ẹ má bínú ah ṣé àwa ni ká má bínú ṣé lọ ní aha tó bá fi hàn pé wàláì òun ọmọ pé ìyàwó nǹkan òun ọmọ pé ìyàwó nǹkan ọ̀dà sọ wá rọrùn náà títí tó fi bùkátà rẹ kátì rẹ náà ìdí fi ń bọ́ sẹ̀wọ̀n kó na alákòóbá tẹ̀ sálámà nù ńlé ńlé ọ̀wọ́ ṣòkòtò ọ̀wọ́ pátá ń fi wá kìdí bọ́nù di mà tọ́ba mọ báwọn fi hàn wá pé dájú wọn pé kìí ṣe ìyàwó òun kò tó ní o ní òní jìyà o mo rò pé yé wa ẹlẹ́kẹta ni zina ọgbọ́dọ̀ dájú pé wọ́n ṣe ẹ ká mọ kèésù ńlọ jẹ́wọ́ ẹ wá sọ pé alágbájá ṣe zina ọlọmọdé torí dáùtì dáùtì dáùtì dáàmà ṣe èméjì èèyàn àwọn èèyàn náà lè dáùtì wọn náà nà ẹhìn kọ́ máa sọ pé mọ̀ dáùtì bàbá yẹn mọ̀ dáùtì ọkùnrin yẹn àwọn náà sọ pé mọ̀ dáùtì ọmọ yẹn torí wọn náà ẹ gbọdọ ẹ zina mẹyàn because zina bí bá pa ni wàá jẹgba tí wọ́n bá ti lè rẹ́lẹ́rìí mú wa tọ́sọ pé yẹn kan ṣe zìnà tó ọ̀ka mórí ẹ̀ tó mú wa sọ bẹ ẹ dáràn nu o sọ bẹ ẹ dáràn nu etí etí etí jẹ tẹni tí ń nà yín bá ń ro ẹnu ká fẹ́ lómi ni ẹgbà yóò pé etí òfin ọlọ́ọ̀ni mọ̀ pé ṣẹlẹ̀ ó náà ní kẹ́ni tó ṣe gbogbo ẹni tí lójú ayé rẹ̀ àwọn náà wá jẹ́wọ́ kọ́dọ̀ kan wa pàtó jẹ́wọ́ tí wọ́n sọ lóko anabi sallallahu alaihi wasallam ó tún fẹ́ ṣe sọ̀látùl janaza sí lára Umar tún sọ pé ó tún ṣe ó ṣe sọ̀látùl janaza sí lára lẹ́yìn tó ti ṣe zina sí a ó ti ó ti mọ̀ ó rí kó ti tú báni ṣé nǹkan kan ju fífi sílẹ̀ tó fira rẹ̀ lẹ̀ lọ ara rẹ̀ tó fi sílẹ̀ ó kọjá gbogbo tútú báyìí túbà rẹ̀ gan tó bá kún fún yàn àádọ́rin màdínà ikọ̀ bá tó wọn. sọ eléyìí ó túmọ̀ sí pé tí wọ́n bá sọ̀yàn lóko látàrí kó ṣe zina àbí wọ́n pààyàn látàrí kó ṣẹ̀ṣẹ̀ tá a máa ti torí rẹ̀ pààyàn kì í ṣe kó fi islam lẹ̀ o. sọ kò sí tó burú kásíwájú mùsùlùmí ó tún ṣe ìmáàmù sì lára nítorí pé kì í sọ̀daràn tí kò túbà torí wọ́n ti sọ pé tó bá jìyà rẹ̀ láyé fahuwa tó bóun ni ó ti wá jẹ́wọ́ yọ jẹ pé ẹni tó fẹ́ jẹ́wọ́ kó ń ṣe zina àmọ́ kó nílà ká ìkéṣe wèrè yìí sẹni tọpọlọ rẹ máa múná lọ ńgbà kan kọmẹtẹ pé gbà tó múná lọ ló ló ń ṣe zina yóò sì jẹ́wọ́ kó ń ṣe zina tó pẹ́ mẹ́rin ẹ̀hẹ́n nítorí pé ìgbà tó wá fún anabi kó ṣe zina wọ́n lọ wá bá anabi báyìí pé mo ṣe zina anabi tún gbójú síbò mi wọ́n tún wá bá alóhùn ṣe zina anabi tún gbójú síbò mi wọ́n tún wá bá alóhùn ṣe zina ó fi pé mẹ́rin gbaná la anabi sallallahu alaihi wasallam abilé rẹ̀ ṣé kìí ṣe pọ̀ kàn wó ṣé kìí ṣe pọ̀ kàn fọwọ́ kàn àlò ànídìí òun wọnú di rẹ̀ gbaná la anabi tó ní kó wọ́n sọ lóko ṣé ẹ̀mẹ́rin yẹn nítumọ̀ ni àbí tẹ́yìn bá ti jẹ́wọ́ lẹ́ẹ̀kan kò bùkátà ẹ̀mẹ́rin àwọn fuqaha wọn pín sí méjì àwọn kan sọ pé ẹ̀kan ti tó tí yẹn bá jẹ́wọ́ pé mi mo jẹ́ ẹran jẹ́ tó ní ìdìpé tún sọ lẹ́ẹ̀kan sí tún wí ti tó torí ìyẹn parọ mọ́ra rẹ̀ ìyẹn sì jẹ́wọ́ pé mi mo ṣe kọ́ anita lọ́wọ́ ń ń gbà náà àbúrò ti àwọn ti tó nígbà ahmed àwọn sọ pé wí pàápàá jùlọ tó bá ti pẹ́ ni tọpọlọ rẹ lẹ́ni kò sì gbọ́dọ̀ sọ pé hàn èmi pẹ̀lú rẹ̀ àjọ ní díìl kí ni díìl kí ni jẹ́ díìl àwọn ọmọ díìl ọ sọ jáde gan kó jẹ́ amọ̀ntọ́sẹlẹ̀ mo kìdìbọn nù di rẹ̀ tí ó fi yé wa torí pé kú lélẹ́yìí késeré kásẹ̀sì foríjì ọ̀sán ju kásẹ̀sì pa lọ. mo rò pé yé wa bẹ́ẹ̀ ni nínú òfin ṣẹ̀ríà gbogbo tó bá ti jẹ máyà wọ́n ní ká ṣèèṣì foríjìn ọ̀sán tó ká ṣèèṣì pa lọ torí pé tá a bá ṣèèṣì foríjìn àwa náà mọ̀ tọrọ àforíjìn àmọ́ tá a bá ṣèèṣì pa á lè jí má torí ẹ̀ ló ṣe jẹ́ pádájọ́ orí rẹ̀ gbọ́dọ̀ pé pọ̀ yẹsẹ pé kọ́yákọ́yá kọ́yá lọ pa kọ́yákọ́yá lọ pa ẹ̀hẹ́n ìgbà mi ọ̀ pé ẹ̀ fi sá tìmọ́lé náà wọ́n tún máa ronú pa gbogbo ọ̀rọ̀ tán gbọ́ gbogbo ọ̀rọ̀ tán sọ fún wa títí tí wọ́n fi conclude pé nǹkan afẹ́ sè ni. tọ́ ọ̀nà kejì tí wọ́n fi máa ń mọ̀ pé èèyàn ṣe zina oná lẹ́lẹ́rìí kéèyàn mẹ́rin ọjẹ́rìí pé a ká pé ń ṣe zina èèyàn mẹ́rin yẹn gbọ́dọ̀ jọkùnrin wọ́n sì gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí wọ́n gbọ́dọ̀ jọkùnrin wọ́n gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ wọn ò sì gbọ́dọ̀ takora wọn ọ̀rọ̀ wọn kò gbọ́dọ̀ takora wọn. ẹnìkan gbọ́dọ̀ sọ pọkùnrin la rí lókè kẹnìkan á sọ pé rárá obìnrin ló wà lókè ọ̀rọ̀ yẹn ti takora wọn tó ń ti pé nínú continuity ìzìnà wọn ọkùnrin lè ti wà lókè kó tún padà wá ńlẹ̀ tí ọ̀rọ̀ wọn bá fi lè tà sí wọn jẹ ìyà ẹgbàá eighty eighty torí Islam fẹ́ sọ àwùjọ torí tí ó bá jẹ́ bẹ́ẹ̀ yọ ọ̀rọ̀ èèyàn láti lọ fabricate rọ wọ́n ti ń bínú rẹ tẹ́lẹ̀ náà wọn pe kí la lè ṣe tá a fìfì àjẹ ọkùnrin yìí ẹja so pé ṣe zina tí wọn á mú yín bóun ni wọn ṣe rí bóun ni ṣe wàá di obìnrin sọ pé ẹ òun kàn bá pé ń fọwọ́ ráńdì ni sọ pé rárá ìdí rẹ̀ ń bẹ nù di rẹ gẹ́gẹ́ bí pọ̀pá tìró nínú ilé tìró ẹnìkẹta sọ pé ń lè sọ ń lè sọ àmọ́ mo méjèèjì nulẹ̀ very good ẹlẹ́kẹrin ó ní ẹ ah, wọ́n pè mí pé kí n wá wò ni àmọ́ ojú wíńdò èèyàn sáré èèyàn méjì èèyàn sá à ah, <laughs> ọjọ́ júmọ̀ àkàkéde ah, nígbà yìí èèyàn mẹ́tì lọ́lé àwọn kan wà níbi tá a fẹ́ fi jófò ẹgbà eighty eighty eighty tọ́lọ̀ ń wá sọ̀n kì í ṣe kòbókò ẹlẹ́nu méjì o ẹlẹ́nu kan torí ẹlẹ́nu méjì ẹgbà méjì nù o ẹlẹ́nu kan ó sì ṣe é ṣe ṣe bá lọ ẹlẹ́nu méjì kọ́kàn bá dáadáa kékejì ọmọ bá ẹlẹ́nu kan ni so tọ́yẹ pé ẹ máa tó sí la ń bi tẹ́ran pọ̀ sí lára bí ìdí rẹ̀ kó rò pé yé wa ẹ kò sì sínú pé ń sáká bó ṣe pẹ́ nìkan bá wa mú lọ́wọ́ àwọn kan ó mú lẹ́sẹ̀ àbí òye wa ẹ wa ẹ ẹ ẹ tẹ̀ sórí bẹ́ńkì gbogbo òdi gbogbo tán rẹ̀ afá yóò pohùn seun ẹ̀hẹ́n gbójú bá rí ńkọ́ ẹnu àdàkẹ́ kò túmọ̀ sí pé wọn náà máa ṣe sí náà sọ ọjọ́ tí ọwọ́ pálábá rí ó ṣègi ó kọ̀ la tọ́ ilé ìjọba ọ̀hún obìnrin kọ́ wọn ò lè sọ pé a rí i pé ń ṣe zina ká gbọ́rọ̀ wọn lé tẹ́lẹ̀ nu ọ̀sọ́nù ni káfìrí àti jọ́ọ̀nù àti wílíẹ̀mù àti dọ́kàsì àti dèbóra obìnrin méjì ọkùnrin méjì gbogbo ẹtọ́ ajẹ́ káfìrú nà wọn làwọn ẹ̀rí pé báyìí ni jájá mẹ́sàlásì so kò túmọ̀ sí pàjá làwọn àmọ́ ẹ̀rí tí ká fẹ́ lù so lẹ́yìn eléyìí aha ẹni tó bá ṣe zina yọ jìyà mùsùlùmí ni àbí káfìrì nítorí pé ìyà ni tó ní ṣe pẹ̀lú zina káfìrì náà máa ṣe zina àbí ṣe zina yóò ṣe zina káfìrì náà jìyà gẹ́gẹ́ bí mùsùlùmí náà ṣe jìyà eléyìí bọ́ sábẹ́ òfin ṣẹ̀ríà tá sọ pé al-kuffaru mukhatabuna bi furu'i ṣẹ̀ríà àwọn kèfèrí náà gbogbo nǹkan míì yàtọ̀ sí imáni ọlọ́run ní káwọn náà ṣe torí ọlọ́ọ̀ni wọn gbọ́dọ̀ ṣe zina náà ọlọ́ọ̀ni káfíìrì náà gbọ́dọ̀ mutí ọlọ́ọ̀ni káfíìrì náà gbọ́dọ̀ parọ́ wọn wá jí àjọ gbẹndà kìyàm lórí ṣíṣe kèfèrí àti lórí ọtí mímu lórí zina ṣíṣe lórí ẹlẹ́dẹ̀ jíjẹ lórí irọ́ pípa la ilaha illallah gbé torí pé sọ pé ma salakakum fi saqar qalu لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين حتى أتانا اليقين كلا صعيد يرونا سقر وني أعطي صلاتنا لا تكون صلاة من فروع الشريعة وثم الكفار مخاطبون بفروع الشريعة كما هم مخاطبون بأصولها أتقبل أتكا لولا نكون سي أو جي يابا جي أو جي تتقبل إسلام ọjọ́ tètè gba islam because ìyá tí ń retí rẹ agbára rẹ ọ̀ka wàláhì agbára rẹ ọ̀ka òun tó tún á lé jù ní pé tó bá tún ti wọnú rẹ ni ẹ máa bẹ́ẹ̀nbẹ́ẹ́ ni ma damati samawati wal ard sẹ́rẹ́mẹ́dá ẹ̀ ní jáde ń bẹ̀ láéláé ọlọ́mọ tí lọ́mọ aná tọ́ ni àwọn sọ pé torí pé káfíìrì ni àní pa tẹ́ẹ̀fì lẹ̀ pé láé tọ́jú pé káfíìrì lọ ilé ẹ máa lọ lé báwo àkútúkù rẹ̀ wọ́n pa tó bẹ́ẹ̀ náà ní tí káfíìrì bá ṣe zìnà tí káfíìrì bá jalè á ní máa lọ lé torí pé káfíìrì nù á gé ọwọ́ ẹ̀ kálukó sinmi mo rò pé yé wa ha ilé ìjẹ́bù ṣe jẹ́ mẹ́ o. tán tó bá jẹ́ pé ẹni tó ti níyàwó rí àbó ti lọ́kọ rí ló ṣe zìnà pẹ̀lú ẹni tó ti níyàwó lọ́kọ rí ńkọ́ kálukó jìyà tó ṣe déédéé tiẹ̀ ẹni tó ti níyàwó rí lọ́kọ rí okòó kò níyàwó rí kọ̀ lọ́kọ rí àwọn jẹgbẹ́ ọgọ́rùn-ún lẹ́yìn náà á tún gbé wọn pamọ́ fọdún kan gbáko ọdún kan gbáko kàlẹ́ndà Islam tọ́ ọmọlúàbí ló ṣe zina pẹ̀lú ẹrú ọmọlúàbí ó jìyà ọmọlúàbí ẹrú ó jìyà ẹrú ọmọlúàbí tó bá jẹ́ pábílẹ̀ kọ́ ni yọ jẹ òkò tí èkú tó bá jẹ́ pé ọmọge ni

òun ló wù ú ṣe kó fi ṣe zina yàtọ̀ sí wèrè yàtọ̀ sí ọmọ pínrín sí yàtọ̀ sí wọn tú láti mi sẹ́wọ̀n kan tú láti mi zina òun náà ni wọ́n di ọwọ́ rẹ̀ wọ́n so ẹsẹ̀ rẹ̀ wọ́n á mú di rẹ̀ wọ́n kìbọ̀ nù di obìnrin sẹ́wọ̀n pé tá a pè ń zina ni pé tí orí abẹ́ ń bá ti wọnú abẹ́ obìnrin ó ti di zina kò nídìí kìdí ó le torí wọ́n lè fọ́ọ̀sì ẹ̀wọ́ bẹ̀ wọ́n fọwọ́ kó bẹ̀ wọ́n fọwọ́ kó di ọkùnrin sínú di obìnrin ọwọ́ yìí tí èèyàn máa fi jìyà zina ti wọnú di rẹ̀ so wọ́n ti ṣe ṣe kídìrì ó lè kò lè adúpẹ́ fọlọ́ ẹ̀yìn torí tó bá sọ pé wọ́n fọ́ọ̀sì rẹ ni wọ́n tún wá tíùnù rẹ títí tìdì rẹ fi le kọ̀ọ̀kọ̀ ẹgẹ́ tiẹ̀ yóò bá yóò yé yín o ẹ̀hìn nísìnyí èèyàn sọ pé wọ́n fọ́ọ̀sì òun ṣe zina ni wọ́n tún fọ́ọ̀sì ìdí rẹ lé ni sẹ́mi pé wọ́n ní obìnrin ni gbá ṣe zina ọ̀yá kìsì ọbẹ̀ rẹ̀ wọ́n á sọ pé ah a'udhu billahi minash shaitani wọ́n sì ti bọ́ sókòtò rẹ̀ wọ́n ti bọ́ tiẹ̀ tó ni wọ́n bá sọ pé òní sí wọ́n wá mú ọtún láti ẹ̀sọ́ lọ́wọ́ ẹ̀sọ́ lẹ́sẹ̀ ok ìdí rẹ̀ sì tún wà ń ṣé rọ́bọ̀tì ni wọ́n ni wọ́n pọ́ǹpù ẹ̀ wọ́n pọ́ǹpù ẹ̀ nídìí rẹ̀ tún wá le sọmọ pé wọ́n lọ sọ fúnra rẹ̀ kídìí ó le àbí bẹ́ẹ̀ kọ́ ni látàrí tó ń wò látàrí tó ń rí pé ah eléyìí sì bíútì o ó sì ṣe kinní o ah ó yẹ kídìí olú ẹ ó le ó yẹ kíkẹ́ ìdí rẹ̀ bá le ok táwọn náà wọ́n tún fọ́ọ̀sì ìdí rẹ̀ le tó ń torí di eléyìí a sì ti mà nínú zina zina ò ní dìkìdì ó lé ná kòjò yọ zina ò ní dìkìdì ó lé ná ìdí rẹ̀ wà ń rírọ rẹ̀ ọwọ́ afọwọ́ kó dà sínú di obìnrin ọwọ kó ti wọnú di obìnrin ọwọ́ òkè ìdí rẹ̀ ti wọnú di obìnrin báàsì wà báàsì ìyá ti di ìyá ti di ntọ́tọ́ sí ọ eléyìí jẹba tán. So, aha ẹni tá a tún wá fi ìyà zina jẹ yọọ mọ kọlọ ń ṣe zina léèwọ̀ yọọ mọ kọlọ ń ṣe zina léèwọ̀ lẹ́yìn tó náà ti sọ pé mi mo ṣe zina àbí wọ́n jẹ́rìí lé lórí lópin ìgbà tí ọba ti sí sùjú afẹ́ sọyàn lóko ságbẹ́ kòtò fún mo rò kẹ́yìn náà rí tí wọ́n máa fi ránṣẹ́ sí kí wọ́n gbẹ́ kòtò fóbìnrin kan wọ́n ń sọ lóko kò í ṣe inú òfin ṣẹ̀ríà inú òfin ṣẹ̀ríà ìbùkátà láti gbẹ́ kòtò fún ẹ filẹ̀ tọ́ba ni ẹni tó bá ṣe zina ẹ sọ aṣọ ọmọ lára dáadáa lọ́nà tí aṣọ òfin ní túkò lára rẹ̀ torí tá aṣọ bá túkò lára rẹ̀ ìwòwò rẹ̀ ńkọ́ yọ hàn síta àmọ́ àní gbẹ́ kòtò fún tó kòtò ọ̀wà mú débì kan ah so ẹ filẹ̀ torí kò lè fẹ́ sá ẹjọ́ sá yóò tún padà ẹ tún fọ́ kò lè padà nítorí pé ńgbà tó ń sọ mẹ́rìndínlókò tó túlẹ̀ àwọn sọ hábà lè mú ni wọ́n tún fọ́ kò lè mú sọlá sọ pé ẹ dákun ẹ dá mi padà da anabi sallallahu alaihi wasallam ń dá ọ padà báwo ìbọdọ anabi náà láti gbà sẹ pé ká sọ lóko ebi wọn náà lọ wá tó oníkànnàbí ọfọ ọmọ láti wá dọ padà sọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam gbà kí ló dé tẹ ẹ dá padà kí ló dé tẹ ẹ dá padà à ó ti lọ aṣọ ọbọ ọmọ ma ọmọ ti kíni ó ti rin òwò wọjà tontori ẹ hàn pé ẹni tẹ ń sọ lóko yẹn ẹ ẹ ní sọmọ ẹ sẹ́rí àyè ti dá akọ jù wàláhi sàláhi èèyàn múra rẹ̀ wá pé ẹ pa mí mọ sẹ ẹsẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí pa mí subahánàláhi làbí torí pé kọfẹ kó dijọ́ gbẹ̀ndà kìyàmà sọ ma pé wọ́n tiẹ̀ sọ ma pé wọ́n máa pa àyàn ní nàìjíríà yìí wọ́n ti pọ̀ wọ́n tuntun pọ̀ wọ́n tún wọ́n tún ma ti

àwọn ò lè nà ọ lè má dá torí a lè nà ọ kọ bọ síkú tó bá já síkú ní ìsìn wọn kàn palẹ̀ àwa náà mọ́ nípa àpààyàn mo rò pé yé wa nítorí pé ara burú tó wà nù kí sísítẹ̀mù ọmọ gba Islam wọlé nù sẹ́mi pé yóò máa dun ẹni tó sẹ́wọ̀n ẹ̀yin lẹ fẹ́ kó dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà fún mi bọ̀tẹ̀ mi fúnra mi am ready. so sísítẹ́ẹ̀mù burúkú tá à ń lò kò dáa pàápàá jùlọ ẹ bá ti délẹ̀ yorùbá yìí báyìí títí dé kó mbẹ yẹn aburú ńlá ni tertiary level of sharia gan òsì wọn kàn ká wa kún káfíìrì ńlẹ̀ yorùbá yìí ni àfi customary court àfi customary court baálẹ̀ kan wàá so lẹ̀kẹ̀ mọ́wọ́ so mọ́rùn wọn á pe inú àṣà àwọn bàbá àwọn kí la fẹ́ fi ṣe ọlọ́run sọ divine law kalẹ̀ ẹni kò wúlò ẹ sì bẹ̀rù kó kọ́lọ̀ wọn máa rọ̀jò kúta lẹ́yìn lórí ẹ̀ tún jẹun ẹ̀ mú mi ẹ̀ tún pàtẹ́lá kọ̀dájú pé ẹ̀ máa ń tẹ̀ ń ṣe ó yẹ kẹ́rù ọlọ́run máa ni láàrin tá a bára wa yìí so òfin ọlọ́run ní ìsinyìí báyìí tó bá ti jìyà láyé ń bì ìpẹ̀sẹ̀ eléyìí rẹ̀ ni fún un kò ní wá jẹ́ sábàbí tí ìwọ́ná nǹkan míì yà lè jọ wọ́ná kò ní jẹ́ léyìí má nǹkan wá ní ẹ̀ nà mí kẹtù wà láàlè nà ọ́ torí tá a bá nà ọ́ ní ìsìn wọ́n wá palẹ̀ wa mọ́ pa tún páyìn àmọ́ tó bá pé òfin tí ìjọba wa wọ́n bá gbà wá láyìí ká máa lónìí kò sí tàbí ṣùgbọ́n kò sí tàbí ṣùgbọ́n wípé táǹbà náyàn náà tó bá kú bẹ́ẹ̀ òfin lọ pa ẹnìkan ò ní bí ẹnìkan léèrè ọ̀dọ̀ wọ àwọn aṣíwájú ẹ̀sìn pàápàá jùlọ bí àwọn lèmáàmù lèmáàmù àwọn traditional ìmáàmù ẹ láwọn ilẹ̀ Yorùbá wa yìí ẹ ìmáàmù ìmáàmù lu ìmáàmù lu ìmáàmù lu àwọn pé tradition ni wọ́n tẹ́ ń sọ pé chief imam àbí bẹ́ẹ̀ kọ́lẹ̀ máa wí ni so irú wọn dọ́wọ́ wọn kọ́lá ìtàwọn lèmáàmù yẹn bá dúró déédéé nǹkan lè ṣe pọ̀ nǹkan lè ṣe pọ̀ nísìn kápẹ́ ìmáàmù lù àti ìmáàmù lù àti ìmáàmù lù àti ìmáàmù lù gbogbo wọn ni wọ́n jọ kù lórí kẹsẹ̀ rí àyà lò náà ni ẹni tó ṣe zina lẹ yìí wọn wọn lẹ́yìn sọlátul jumu'a mẹgba wa àyìnà káàrẹ ní tó gbé baba imam gbogbo mùsùlùmí ọdà tẹ̀lé wọn ni pé gbogbo alẹ sì máa lè òfin táwa gbà mí gbàtọ́ ajẹ́ pé lè máàmù náà báwo ọ̀fẹ́ sẹ́ríà sẹ́ríà kínní lè má mú kí wọ́n lò ń ṣe lè má mú àwọn ẹlẹ́bọ kọ́ abájọ tọpọlọpọ fi máa fati àké ìwádìí pé màmú àwọn mùsùlùmí ni ọmọ fati àké nígbà tí màmú bá lò wọ́n fẹ́ sẹ́ríà sẹ́mi pé àdánwò dé torí di eléyìí báyìí ní táwọn eléyìí ẹ lè ṣe pọ̀ ẹ rí i pé ìjọba gan wọn ò ní padà ní option mà ah bẹ́ẹ̀ bá ní tẹ́ ń fẹ́ nu àbí bẹ́ẹ̀ kọ́ ni a jẹ́ náà ló ti jẹ́ pé àwọn jẹ̀kú rẹ díkọ́ lọ́yẹ́ kẹ́ máa fi ṣe lè má mú lò àwọn ẹni tẹ́mi bá ń bẹ lára wọn hìn tó yẹ pé táwọn bá pàdé tá má pàdé tá má pàdé wọ́n máa ronú ọ̀nà tí wọ́n fi lè promote Islam yìí eléyìí pàtàkì púpọ̀ tọ́ tóbìnrin kan bá lóyún látàrí zina àbọ̀ sọ pé mi mo ṣe zina zina mo ṣe nígbà tí wọ́n bá fi ìyà jẹ ẹ̀yìn tó bá bí matanu o torí ìyá lọ́sẹ̀ òkè sọ́mà o wala taziru waziratun wizra ukhra ẹ má fi ẹsẹ̀ nìkan jẹ lómi o níjọ́ tó ń bá fi ìyà jẹ olórí gbogbo àwa mùsùlùmí tọ́jú olórí gbogbo orílẹ̀ Islam oní ọ̀kọ́ sọ lóko gbèsè pé ẹ lọ sọ lóko oní ọ̀kọ́ sọ lóko lẹ́yìn rẹ̀ làwọn yẹn náà bẹ̀rẹ̀ sí sọ lóko àmọ́ tó bá jẹ́ pé ẹlẹ́rìí mẹ́rin lọ́ba jẹ́rìí léèyàn lórí kó ṣe zina àwọn èèyàn ní ọ̀kọ́ sọ lóko ẹ wò yàtọ̀ láàrin ẹni tó jẹ́wọ́ àti ẹni tí wọ́n jẹ́rìí bí kò ṣe zina lé lórí ẹni tó jẹ́wọ́ olórí wa ní ọ̀kọ́ sọ lóko àmẹ́ni tó jẹ́rìí lé lórí ta ní ọ̀kọ́ sọ lóko àwọn èèyàn ní ọ̀kọ́ sọ lóko táwọn bá sọ lóko ní lè má múná tó wa sọ lóko aṣíwájú gbogbo wa èsì má mú mọ́tíláṣí o aṣíwájú tí ń ṣèjọba náà kọ́ wa sọ lóko lẹ́yìn èmi ò mọ̀ pé yàrá máa jẹ́ yẹn téèyàn bá ṣe zina lóòótọ́ mo mọ̀ pé zina ọ̀dà o àmì ìjà ń sọ yìí ọdẹ tuntun o tótó ọtólẹ skills ọtólẹ skills èèyàn ti ṣe zina ó ní mo mọ̀ pé aramu àmọ́ pé wọ́n sọ̀yàn lóko òun ọ̀gbọ́rí èèyàn ọ̀jẹ̀gbọ́ ọgọ́rùn-ún ọ̀gbọ́rí wọ́n tún wá mú lọ bìkan fọ́dún kan ńgbọ́rí kò tó láwàáwí wàá jẹ ìyá náà ni débò tí mo zina lé wọ̀ sá ọ̀

ó ṣe zina pẹ̀lú ẹlòmí ìyàwó rẹ̀ wà ní sọ́lẹ̀tọ̀ kó padà sọ́dọ̀ ìyàwó rẹ̀ ẹ̀ dáhùn èèyàn ṣe zina nì ó sì níyàwó tó lè padà sọ́dọ̀ ìyàwó ńlẹ̀ à ah, tí wọn bá ti sọ́ kó pa yọ padà alẹ́ náà ni mo rò pé yẹ wa aha wọn ò sọ́ ló kó pa yọ padà alẹ́ àmọ́ bò ní òsèlè padà alẹ́ ńgbà tó ṣe zìnà tá a bá sì mú kó ṣe zìnà ọ jẹ́wọ́ àbí wọ́n jẹ́rìí lé lórí sẹ́mi kó apá ni. ha eléyìí jẹba obìnrin ló ṣe zìnà tó ti dèwọ̀ fọ́kọ rẹ̀ nu kò dèwọ̀ fọ́kọ rẹ̀ tó bá ṣẹ́kù láyé àmọ́ tó bá kí wọ́n dájọ́ ọlọ́run lé lórí pé wọ́n sọ lóko ṣé yọ ṣẹ́kù láyé kò ní ṣẹ́kù láyé ọ̀dà ẹ èwo lọ rọrùn gbà aburú gbogbo ẹ o èwo ló rọrùn fẹ́ni kejì láti gbà sọkọ ṣe zina ló rọrùn fún ìyàwó gbà ni àbí ìyàwó ṣe zina rọrùn fọkọ gbà ọkọ ṣe zina sẹpẹrẹ o ó sẹpẹrẹ fún ìyàwó láti gbà o àmọ́ ìyàwó rẹ wá ṣe zina tún náà àjókòó ń bẹ ń pẹ kú ṣe pé wọn jáde rẹ lọ ẹ nígbà tí èsì pé yàn ọgbádùn kọ rọrùn gbà tọ. tọ tàbá wà láwùjọ tí ti lo ṣẹ̀ríà báyìí ọ padà sílé lọdọ ìyàwó rẹ wọn náà padà sílé lọ́dọ̀ ọkọ rẹ wọn bá wọ ọkọ láti ọmọ ọ kò sì dá ọ ọ̀dà kọ́ fọ́ ọmọ ọ torí pé ó ti di dayus nìyẹn o tẹ́fẹ́ má dayus ẹni torí pé àwọn ṣe zina tó tún lọ déédéé ìyà tó kéré jù tó lè jẹ láyé nù ní ayé nàìjíríà tí wàá ń bì wàá lé dànù bí gbogbo wọn bá sọ ní yorùbá lẹ́vù wọ́n sọ pé kálukú ẹ bá lè gbàgbà púpọ̀ ẹ lọ́mọ gbà ń lé yín ẹ ọ̀rọ̀ ètò bí kakọ̀ bẹ́ bọ̀ bí eléyìí kọ́ kò nídìí kakọ̀ bẹ́ bọ̀ àmọ́ nígbà torí pé kí wọn náà má bàa dẹni tí ò ní wà àlìjánnà ọ̀wá mọ̀ pé ìyàwó rẹ̀ ń ṣe zina ó tún mọ àwọn àlè ìyàwó rẹ̀

àwọn àlè àlè àlè tó ń mọ àmà wọn pọ̀ àwọn sọ pé tó àwọ ìyàwó ń gbọ́ báwo ni oníbẹ̀ ni bọ́ba ti sú oṣù èmi náà ti sú oṣù èmi náà olórí ibú tá nǹkan jókòó tì àbúrò ọmọ jókòó tì olórí ibú ókè náà yín yín èèyàn àtọ́lọ́ àtẹ̀yàn <laughs> pé kò sí ìgì láàrin àwọn. Ah. ẹ sọ ẹ jáde ẹ jáde gbogbo ẹ jáde. public toilet sẹ́wọ̀n pé orí tó public toilet náà lọ́kọ́ bá public toilet ò yí padà dì sí kí á ní tó lóun ọ̀fẹ́ mọ́ séyàwó rẹ ní tẹ́lẹ̀ ni èyí séyàwó rẹ ẹ jáde jẹ́ ọkọ ẹ fẹ́ lómi láyé kọ́ wọlé nítorí pé àwọn èèyàn rádaràda nù kò sí igi láàrin wọn tẹ́lẹ̀ ókè kò sí igi láàrin kí lọ fẹ́ kọ́ lẹ̀ séyàwó rẹ náà ní tẹ́lẹ̀ kìí ṣe ìyàwó rẹ̀ ọjọ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ ń darí ẹjẹ́ lọ sọ igi ẹjẹ́ lọ sọ igi orí zina lẹ wà láti fi thirty years ẹ̀ sì ń bí ma zina kalẹ̀ ọ̀daràn ni ọ́ ọ̀daràn náà lóbi tó wà lọ́dọ̀ rẹ̀ sẹ̀yìn tẹ́ bá mọ̀ pé irú rẹ̀ wà ẹ̀ tètè pa kéèsì wọn kó ń so igi lónìí kó tó dọ̀la o nítorí ètò sẹ́kù fún wa nínú ìgbésí ayé kí zina yẹn ó dínkù àmọ́ àwọn ọmọ yìí kò sátúnṣe tẹ̀lé ṣe lórí wọn wọn ò ní bàbá ìyá ni wọ́n ní gbogbo ọmọ tá a bí tá a lóyún rẹ̀ láì sí yìgì ọmọ zina ni kọ́dà kọjá kóbìnrin ti lóyún orí oyún la wá so yìgì ọmọ zina náà lọ́mọ wa ma aktharuhum fi mujtama'atina irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ wa irun wọn pọ̀ bàjẹ́ láwùjọ wa ní yorùbá lẹ́vù wọn lóbìnrin tó bá ti bímọ fún ni ọ̀tayọ̀ àlẹ́ ẹni yorùbá lẹ́fù ẹ o zina gidi zina gidi ẹ dàkún wàhálà wo lọ́wọ́ àánú káfẹ́ yàwó tó fi jẹ́ pé zina ló wù àwọn yẹn sọ̀wọ́ pa yọjú yìí náà ọ̀dẹ̀ padà lẹ́yìn méjì ọ̀dẹ̀ ìpadà mẹ́ta agba kínní kan kínní kan ẹ̀ sẹ́yìn náà ni wàhálà. tẹ́lómi sọ̀dá kíga pẹ́ńpẹ́ báyìí lọ ṣe náà wà lọ́wọ́ ọ̀wá nílé ṣe sùúrù eléyìí àfi kò ṣe zìnnà náà ọwọ́ akóbọ́mọ ọlọ́mọ ọwọ́ abimọ kalẹ̀ ń bi zìnnà tọ́mọ bá padà mà èpè ní ọmọ bọ̀ irú bàbá bá bàbá àdánù tí èsè bàbá ọwọ́ ayarí fọ́mọ onítọ́mọ yẹn tí ọba máa fún lówó wọn ó ṣépè fún ọmọ wa wádìí wọn ní ọ̀nà zìnnà lọ́gbà bíọ̀ àwọn èèyàn náà tún akọ pé jẹ́ ọmọ ẹsẹ̀ kìí ṣe bàbá rẹ̀ èpè rẹ̀ ò lè mú ọ ẹgbẹ̀rún ìpètúrú rẹ bá tẹ́ kò lè mọ̀ kí bàbá rẹ torí pé bàbá zina ẹ̀ ṣe bàbá èèyàn wọ́n wá ṣèbéèrè wọ́n ní irú bàbá tó bímọ gbọ̀nà zina ṣé kò lè fọmọ lọ́kọ fọmọ lọ́kọ bá wò gbolo ti rọ́ọ̀mà sẹ́mi kó fẹ́ jí ma gbénu ókè ọmọ tá bí gbọ̀nà zina ta ni ọmọ bá ní ti lọ́kọ àwọn aṣíwájú àwọn mùsùlùmí ni torí lẹ́yìn òní bàbá tí irú bàbá zina bá fi lọ́kọ kò ní wàlíì o ajẹ́pẹ́ fẹ́ẹ́ ẹfẹ lọ́wọ́ òfurufú nù bàbá sì fi obìnrin lọ́wọ́ òfurufú tó lè jẹ́yàwó kò lè jẹ́yàwó tọ́ ẹ̀ṣẹ̀ ńlá ni zina o ẹ̀ṣẹ̀ ńlá ni zina Ibn Mas'ud radiyallahu anhu oni sa'altu rasulallah sallallahu alayhi wa sallam ayé zambi a'zamu inda Allah ló tóbi jù nínú àwọn ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run mo bi anabi léèrè bẹ́ẹ̀ qal anabi ni an taj'ala lillahi niddan wa huwa khalaqaka kọ́ ọ̀fẹ́ nìkan sorogún fọlọ́n lọ́lọ́n tó ti kọ́ dọ̀ ó sì máa pé nǹkan míì kọ́ lọ dọ̀ àwọn ọ̀sẹ̀ bọ̀ nìyẹn ẹsẹ̀ ti yín lọ́ga jù inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ní forí jìn gbogbo ẹni tó bá kú lórí pé ń ṣẹbọ sọ́lọ̀ àmọ́ tẹ́ ẹ bá kú lórí ẹ̀ṣẹ̀ míì tí ò ṣẹbọ tẹ́ ẹ gbogbo ẹni tó bá fi lè ṣẹbọ sọ́lọ́run tó kú lórí bẹ́ẹ̀ Ọlọ́run sá àlùjánnà lè wọ̀ iná ní ọwọ́ kò ní láláràn ti kàn. qultu lahu inna dhalika la'azim mọ wá sọ fún anabi pé ah ká ṣẹbọ sọ́lọ́run ẹ̀ṣẹ̀ ńlá ni lóòótọ́ qala qultu thumma ayy mọ wá lẹ́ṣẹ̀ wo ló tún kàn lẹ́yìn rẹ̀ qala thumma an taqtula waladaka makhafata an yat'ama àwọn Baba àyà nìyẹn o àwọn ìyá àdánù tẹ bí matatẹ wàá pọ̀ ma síbẹ̀ yìí náà rí láwùjọ tiwa kò jẹ́ tuntun má báyìí èèyàn bí ma ó sì sọmọ sínú páálí bisikíìtì ọlọsọsọdọ tọ́lọ́n bá kọ pé ikú ọmọ ò tí tò ni wọ́n gbọ́ ọmọ láàyè ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn ti padà nù bẹ́ẹ̀ abolórí ibú tí ìyàwó rẹ̀ bí ma tọ́lọ́ gbé fún babaláwo pé kí gun mọ́sẹ̀ àwọn fẹ́ lówó hakan olórí ibú lélẹ́yìn àbí ìtọ́sọ yìí pé no ìyá tí ń jẹ àwọn yìí ti pọ̀jù àwọn sì bímọ mẹ́ta ẹ jẹ́ káwọn mú kanú rẹ̀ káwọn lọ fi ṣètùtù owó a'udhu billahi minash shaitanir rajim ẹ̀ṣẹ̀ ńlá ni o oore ńlá lọ́mọ arzikì gan lọ́mọ bóòlù tó wá pọ̀ ọmọ rẹ̀ torí owó àdánù tó ní mú lọ síbi kankan nínú títì máa ṣẹ́kù fún yàn lẹ́yìn ikú lọ́mọ rere tí ń ṣàdúrà fóbi rẹ̀ wọ́n sọ pé owó rere tí ń ṣàdúrà fẹ́ni tó ní ọmọ rere tí ń ṣàdúrà fóbi rẹ̀ mọ wá ní wa nabi sallallahu alayhi wa sallam èwo ló tún kàn lẹ́yìn rẹ̀ ó ní summa an tuzani halilata jarik kó o ṣe zina pẹ̀lú ìyàwó alábàágbé rẹ̀ abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ irú rẹ̀ pọ̀ náà láwùjọ wa face me i face you àwọn ilé àdánwò sẹ́ẹ̀pẹ́ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ wọ́n ń báyàwó ara wọn sùkùn làlà ni kọ́lọ̀ ń dákun kọ́ sànù wa muttafaqun alayhi al-imam al-bukhari àti muslim ló gbà wá ẹni tó bá wá ṣe zina pẹ̀lú ọ̀kan nínú fámìlì ó ṣe zina pẹ̀lú ọmọ eléyìí ò tún jẹ́ tuntun má lónìí o àwọn tání káwọn ọmọ àwọn máa rìn òwò ká láti gbọ́ nípa ínsídẹ́ǹtì bàbá tí ó ń lé ọmọ rẹ̀ kápò wọn bá sùn náà ni tí ìyá ń bẹ̀ ìyàwó ń bẹ̀ jọ èmi ní ìdè wá ṣe gbogbo tó bá fẹ́ ṣe pẹ̀lú mi fọmọ́lẹ̀ onírúurú ọmọ ni òun ò lè jẹ́ kẹ́lómi ọjọ́ ọmọ kọ́ jẹ̀gbádùn ọmọ yìí kó òun tó jẹ̀gbádùn ẹ̀. Ah! a'udhu billahi minash shaitani rajim látàrí à ń wọ́wọ́ kú wọ̀ gbogbo òdi yọ síta bambabamba orí bàbá ọgbà ma olóòlù wọn kọ́kọ́ jẹ gbádùn ọmọ bàbá àdánù akramakumullah abẹ́ni tó tiẹ̀ ń lọ bá ìyá rẹ̀ sùn gẹ́gẹ́ bí ọmọ tí ń fi oògùn oorun sínú tíì fún ìyá rẹ̀ ó ti mọ̀ pé ìyá tíì ṣáì ṣáì ṣáì yọ wá fi tábìlẹ̀tì yẹn sí tí yàrá ti tó bá ti mú bá ó sùn lọ́nu rágbádá yọba máa báyà sùn a'udhu billah ó ti wá ti pọ́lọ̀ ní kí ìyá náà máa fura pé nǹkan ṣe oyún ti dúró lára ìyá àwọn á wọn á congratulations for what oyún ti dúró ni ọkọ òun ti kú tipẹ́ bóòlù ti á jẹ́ ah ọsà sọ fún mẹdíkù dọkítọ ẹ o máa mu ṣáì kó òun tó sùn ẹ kìnnì kan ọmọ oníṣìí máa gbé wa máa bá gbé ṣáì wá fún ọ máa pretend pé o mú má mú má títí tá a fi máa ń tọ́ bá ń ṣẹlẹ̀ ẹ máa tó wá gbé ṣáì wá yọ̀ yà dá sínú kìnnì kan lọ́mọ bá tún bọ́ sókò tó ń dọ́ awí ìyá sì ti tọ́jú ọ̀bẹ ìyá ń lọ gbẹ̀mí ẹ̀ so àbẹ́gbà ń bá burú sùn àbá burú ń bá ẹ̀wẹ́gbẹ́ téèyàn bá dánrú ẹ̀wò ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀ṣẹ̀ ńlá ni o ọ̀ràn yẹn ni wọ́n pa